bórílẹ̀-èdè ṣe ẹ wò ó obìnrin náà ní nǹkan ṣá <laughs> obìnrin ó ga ó ga ó lẹ́tìkẹ́ bí àṣà àǹtí wa kan dára àǹtí wa dára á ló lẹ́tìkẹ́ gan ẹ̀hẹ́n ó lẹ́tìkẹ́ ní ọ̀rọ̀ obìnrin ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn mi ẹ tó lọ sínú àwọn àtàmà àtàmọ̀ yẹn lónìí a fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tó jẹ wá lógún mo sì fẹ́ kẹ́ ẹ̀yin èèyàn kẹ́ ẹ bá wa dá sí náà ṣe rí ẹ má jẹ́ ká wò pé bóyá kàn ń wá sórí ìkànnì torí pé kí ni ariwo tá à ń pa kì í ṣe ariwo lásán ó ń jó wọn lára ó ń jó ọ̀tá lára torí ọ̀tá ò fẹ́ wọn fẹ́ kí àṣírí wọn tú ṣùgbọ́n tí wọ́n ní tí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn á paradà ní ẹyọ ọkùnrin a program yìí ń bọ̀ kàbìtì kàbìtì ó ń bọ̀ kàbìtì ó ń bọ̀ gbangba ó ń bọ̀ gidi gbà àwọn ọkùnrin mi mọ́ bí tẹ́ ẹ máa sálù ẹ̀hẹ́n à ń múra pàdé yín lọ́wọ́ láìpẹ́ láì dènà ẹ ṣe àárí gbọ̀ngàn ọkùnrin gbòde o ẹ̀hẹ́n bá a ṣe máa gbé yín síta a máa tún yín síta gan ni o àwọn àyà gan máa bọ́ síta fún yín bẹ́ẹ̀ ni ṣùgbọ́n torí pé takọtabo òun ni adá ilé ayé bí ọkùnrin ṣe lọ́wọ́ sí bẹ́ẹ̀ lobìnrin náà ṣe lọ́wọ́ kí n ṣe pé obìnrin tá a bá sọ nìkan ṣoṣo ló lè dá a ṣe láìsí àṣẹ ọkùnrin láìsí àtìlẹ́yìn wọn in fact ẹ wo ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fi sí mọ síbẹ̀ náà hmm. ẹ̀yin olórí wa ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní kí là ń fọ ọmọ ayò ṣe o eré là ń fọ ọmọ ayò ṣe kí là ń fọ ọmọ ayò ṣe eré là ń fọ ọmọ ayò ṣe hmm. ẹ wo mo lè bájó wọlé o ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo wá sọ lẹ́nìí kì í ṣe ọ̀rọ̀ ijó torí pé kí ni ẹ̀yin olórí wa ni ẹ̀yin gómìnà ẹ̀yin gómìnà ẹ̀yin èèyàn mi ẹ̀jọ́ o torí èmi ò ní líìsì wọn ṣùgbọ́n àwọn tí n bá mọ̀ lórí màá máa pè wọ́n ẹ máa bá mi líìsì orúkọ wọn jáde a máa pariwo wọn sáyé náà ni wọn ò ní nísinmi ẹ ní nísinmi bí gbogbo tẹ́ bá wà gbogbo ẹ̀yin olóṣèlú wa ẹ ní nísinmi o gbogbo ẹ̀yin tẹ́ ti múlẹ̀ gbóṣe ẹ múlẹ̀ fáyọ̀ṣe ẹ múlẹ̀ fáyẹmí ẹ múlẹ̀ kí lorúkọ ẹ múlẹ̀ tinubu ẹ múlẹ̀ kí náà ń pè ẹ wo action amọ̀pá ní ìdá action ẹ má kàn wá lójú lórí ìkànnì yín léni o torí ẹ̀yin fan gan ẹ máa ń fẹ́ wa nífẹ̀ẹ́kúfẹ̀ẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ lẹ máa ń fẹ́ wa ẹ̀ jẹ́ tábà tábà ti ṣètò báyìí máa máa fẹ́ wa nífẹ̀ẹ́kúfẹ̀ẹ́ ni we need action we need action action yẹn ẹ gbogbo ẹ̀yin tẹ́ bá béèrè action lónìí màá bi yín léèrè pé action wo gangan lẹ́yìn gangan ti ṣe fún ara yín torí ah in tó ń bá tó ń bá lọ lọ́wọ́lọ́wọ́ báyìí yìí gbogbo wa la la ni gbogbo wa la máa ní contribution wa tá a máa béèrè lọ́wọ́ ara wa pé kí ni ìwọ gangan kí ni o ti ṣe ìwọ gangan fún ara rẹ̀ bẹ́ẹ̀ ni èmi tí mò ń sọ̀rọ̀ mo mọ ipa tí mò ń kó kí ni ipa tí àwa gangan ń kó ẹ́ gbogbo wa la máa jọ dá sí lónìí ṣùgbọ́n ẹ jẹ́ ká pariwo síta báyìí torí gbogbo àwọn gómìnà tí wọ́n ń pera wọn ní olórí tí wọ́n láwọn ti bá Fáyọ̀ṣe kan múlẹ̀ ẹ ti rí nínú program náà mo ti gbé wá síta tí mò ń ṣe fídíò gba àwọn tán ti tó jẹ́ pé wọ́n ti bá yá àwọn ọmọ wọn jẹ́ ìmùlẹ̀ ò jẹ́ kí wọ́n lè ṣe ohun tó tọ́ mọ́ ìmùlẹ̀ ẹ́ ìmùlẹ̀ kí bàbá máa jáde ara ń tá máa fi sọ̀rọ̀ lórí àwọn ọkùnrin nìyẹn kó didi bá lélẹ̀ kó máa jáde kó máa sọ pé ẹ tí tóun bá dalẹ̀ fáyọ̀ṣe kan tóun bá dalẹ̀ lágbájá lámọrin tóun bá dalẹ̀ tàmẹ̀dò kílẹ̀ mú òun kóun má rí olóore kóun má rà láàánú kó máa gbéra ẹ ṣépè ò mọ̀ wípé gbogbo èso tó bá jáde lára ẹ̀ gan tó ṣe ń gbéra ẹ ṣépè tó ti fi rẹ sí abẹ́ ègún òun fi àwọn èso inú ẹ̀ sábẹ́ ègún òun fi gbogbo àwọn tó jáde lára rẹ̀ òun fi wọ́n sábẹ́ ègún ẹ̀ akérèdọlù wọn ti múlẹ̀ wọn ti ah wọn ti bá akérèdọlù múlẹ̀ gọfúnà oyètọ́lá oyètọ́lá ọ̀ṣun ẹ ẹ má bá mi dárúkọ wọn. ẹ jọ gbogbo ẹ̀yin gómìnà ẹ ti sí èrè o ẹ sí èrè gan ni èmi ò kí ẹ mọ̀ pé mi ò ń sábà mi ì tẹ ẹ mọ bọ́n ṣe ń bú àwọn èèyàn lórí kìíní ṣùgbọ́n àwọn gómìnà wa sí èrè wọ́n ti sí èrè jù kí ló dé ah, mo rò wípé wọ́n ní àwọn tí wọ́n wà ní north yẹn wọ́n ní ọpọlọ mo rò pé gbogbo wa là ń bú wọn pé cowhead ni wọ́n ní a máa ní ah, kí ni fúlàní ní cowhead ní empty brain ah ẹ̀yin gómìnà lẹ̀ yorùbá ẹ̀yin olóṣèlú lẹ̀ yorùbá ẹ̀yin ní cowhead o ẹ ti ṣe èrè ẹ ti ẹ̀ mọ nǹkan tẹ̀ ń ṣe mọ́ rárá bóyá kí n sọ pé ẹ ṣe èrè bóyá wọ́n ti yí ọpọlọ yín dà sódì àbí kí n sọ wípé àbí kí n sọ wípé ẹ ẹ múlẹ̀ òkùnkùn láti ṣe ibi láti máa ṣe bí àbí kí n sọ wípé wọ́n ti ṣe wọ́n fi júùjú bò yín lójú ni kò mọ ní bẹ́ẹ̀ ni gọ́fúnà Ọ̀yọ́ stéètì gbogbo gómìnà pátápátá tẹ̀ wà nílẹ̀ Yorùbá látàkérédolú ni o ẹ̀ sanwó okú ni o tó ń sanwó okú káàkiri káàkiri ẹ̀ wọ́n ní covid nineteen mú ẹ covid nineteen ò mú kò mú gómìnà èmi ń sọ pé covid kò mú ẹ coronavirus kò mú ẹ tí ì mú kankan ẹ tún fẹ́ kówó jẹ <laughs> owó tẹ ẹ ná owó owó owó tó wà nílẹ̀ gbèsè ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa rọ́ gbèsè san máa bí ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa san owó ìjọba owó àwọn tó ṣiṣẹ́ lábẹ́ yín mọ́ ẹ tún ti ń wá bẹ́ẹ̀ ṣe máa kówó jẹ lẹ́ẹ̀kan sí i ẹ̀yin náà ti ń sáré kiri gbogbo ẹ̀yin gómìnà kò ní yẹ yín kò ní yẹ yín ẹlẹ́dàá ò ní fire fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ̀ ní ayé wa lára ẹ̀ ní ríre ẹ̀ ní ràánú ẹ̀ ní rí fọkànbalẹ̀ ẹ̀ ní rálàáfíà bẹ́ẹ̀ ni ojú olúwa kan sí yín ojú olódùmarè ó kan sí yín bẹ́ẹ̀ ni atẹ́gùn tí ń fẹ́ ilẹ̀ tẹ̀ ń tẹ̀ báyìí ó máa máa ní ayé yín lára ni ẹ wá ń fi ayé wa ṣe ọmọ ayò bẹ́ẹ̀ ni ẹ bá rí orí kí náà pé táìtù tí mo sọ Dàpọ̀ Abíọ́dún ti Ògùn state bàbá mi á dáa fún yan Ọlámilékan ẹ mo ní ọmọ ayò ta ni ọmọ ayò wọ́n ti sọ wádìí ọmọ ayò àwa lọmọ ayò kí náà fọ ọmọ ayò ṣe wọ́n fọ ọmọ ayò ṣeré ni gbogbo àwọn gómìnà ti sọ wá dọmọ ayò tí wọ́n ń gbá káàkiri bíi bọ́ọ̀lù àwa dàbí pé ẹni tí ẹ mọ̀ pọ́ máa yò kò sí kò sí nǹkan kan tẹ́ fẹ́ fi ṣe tẹ́ bá mú lúdò báyìí tẹ́ bá ṣe síìsì ló jẹ ó ti jẹ síìsì ó yá ó ti kà á síìsì ó tún ti kó sínú kóró ẹ̀ padà tó bá dẹ̀ jọ ọlọ́pọ́n náà lọ ń ta ọmọ ayò náà ni wọ́n máa kà káàkiri ni ìdààmú ni ẹran jẹ wọ́n máa máa tì káàkiri ni wọ́n máa máa pín káàkiri ẹ wọ́n ti sọ wá dọmọ ọmọ ayò ni wá ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ wá dán máa láti àsìkò yìí lọ ẹ̀yin gan ti dán máa yọ ewé ojú omi kì í nísinmi bẹ́ẹ̀ ni bó bá jẹ́ gèdè ni ẹ rí i mú mo dó lórí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tẹ́ máa wọ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ aríkú yọrí oní mo dúró lé lórí ilẹ̀ torí pé ti olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ mo dúró lórí ilẹ̀ yẹn ilẹ̀ yẹn ni mo ti ń sọ̀rọ̀ pé ẹ bẹ́ẹ̀ ni ẹ lè nísinmi torí ewé ojú omi kì í nísinmi ẹ ní nísinmi kò sí iye owó tẹ wá kó jẹ kò sí iye àwọn ohun ìní tẹ́ ẹ kó jẹ tẹ́ ẹ máa fi nísinmi lórí ẹ̀ ẹ máa fi ṣàìsàn ẹ máa fi wo gba àrùn ẹ máa fi ẹ máa fi dẹni ìtìjú ẹni ilẹ̀ ni owó yẹn máa tì yẹn pa sẹ́nu ikú ni bẹ́ẹ̀ ni torí pé ẹ kọ̀ láti ṣàánú kí ló dé ẹ ṣí èrè ni wọ́n wọ́n ẹ dúró ṣáyé yín la wà ni ṣé bí ẹlẹ́dàájọ́ rán gbogbo wa sílé ayé ni ẹlẹ́dàájọ́ rán gbogbo wa sílé ayé ni kí ló dé tó wá jẹ́ wípé titi yín yàtọ̀ ní ilẹ̀ yorùbá yẹn pàápàá jùlọ mò ń bọ̀ o ẹni tó bá ní kí n kérú ẹ̀ wá máa ṣàwò lórí àwọn gómìnà wa ẹ ẹni tó máa ń sọ pé ẹyin lágbájá gan try gọ́fúnà mákindé ń try ẹ ẹ ń gbìyànjú àmọ̀ pé ẹ ń gbìyànjú ọlọ́run á ṣàánú fún yín ṣùgbọ́n jẹ́rìí gbogbo yín ni mo kó pọ̀ báyìí ẹ àní ewé ojú omi kì í ní ìsinmi ẹ ní ní ìsinmi ẹ ní ní ìsinmi ẹ bàbá mi ẹ gbọ́ wọ́n ní torí Sanwó-Olú wọ́n ní kó wá sí panel wọ́n ti sàn mọ́ ọ̀nà sí <laughs> panel ó bá ní covid kò ṣe ní má ní covid nineteen nineteen tí ẹ̀ gan kan kò ní dúró sí nineteen o tí ẹ̀ máa dúró ó máa covid twenty one ó máa ju twenty one lọ́wọ́ tó kó síwájú dáadáa bí wọ́n ṣe pé yẹn tí ò ní ó máa wá ní àwa mọ̀ pé kò ní ṣùgbọ́n bá ṣe pé yẹn pé kò ní ó máa ní ṣé mo ti ṣe ṣé mo ti ṣe pé mo gbàdúrà fún wọn torí pé bíbélì ni wọ́n ní wọ́n kọ̀ láti ní àánú wọ́n kọ̀ láti ṣàánú ó nítorí náà jẹ́ kí àánú kó jìnnà sí wọn jẹ́ kí ọmọ wọn kó di alágbe tí ń tí ń tí ń tọrọ jìnnà sí ilé wọn ẹ ọ̀rọ̀ Ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àtàwọn ìyàwó wọn akókó ti sọ asọ̀rọ̀ ẹ̀ ní last week béèyàn bá gbé obìnrin tẹ́yìn ọmọ ológo ibikíbi tó o bá wà wò ó mm-hmm, á dáa fún yín nígbà tí sísá mi ẹ tó sọ̀rọ̀ ó ní tóun bá jẹ́ ìyàwó sanwó-olú ni bó bá jẹ́ èmi gan-an èmi èmi èmi èmi èmi fúnra mi wọn nífẹ̀ẹ́ lómi ìṣe mi ẹ́ ọlọ́run má jẹ́ mi tiẹ̀ ní lọ́kọ̀ ọ̀yà mo ṣe máa lọ́kọ̀ ọ̀yà ọkọ̀ ìkà irú ahun nírahun rè bẹ́ẹ̀ ni irú ahun nírahun rè bírò àwọn ò bá ráhun rè ò wá gbé èèyàn sínú ilé àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn àwọn sójà wọ́n rán wọn lọ sùn ó kéde síta ò pariwo síta ò faraya ó kíta pé ah, kí gbogbo kí gbogbo kámẹ́rà kan gbé ojú omi ojú ẹkún kó o tiẹ̀ wá ṣojú ayé ò ṣojú ayé àríwí tẹ́ ẹ ti sàkẹ́ ẹ máa wé gèlè yà kiri ẹ tírélà ló máa ré pa gbogbo yín bàálù tẹ́ ẹ̀ ń wọ kiri tẹ́ ẹ̀ wò pé ẹ̀ ń wọ ẹ̀ kì í gba Lagos Ìbàdàn expressway ẹ̀yin ò kì í gba Lagos Ìbàdàn expressway ẹ táǹkà ò kì í jó yín bàálù yẹn máa já tó máa jó yín ẹ máa jóná rúrú ṣùgbọ́n kò ní sí innocent so kankan bẹ o kò ní sí innocent soul kankan ọba mi òkè kò ní jẹ́ kí innocent kankan kó wà nínú bàálù yín tó máa fi já tó máa fi jóná rúurú ẹ̀yin ìkà ìkà nìyín ìkà nìyín mo rò pọ́n láwọn náà ti wa àwọn ni màálù tí wọn ná ọpọlọ ẹ wá wo àwọn màálù o ẹ wo iṣẹ́ tí màálù ń ṣe ẹ wá sọ àwa di ọmọ ayò tẹ̀ ń tì kiri tẹ̀ ń dà kiri ẹ jẹ́ ká tún ta wọ́n báyìí five ẹ jẹ́ ká tún dà á <laughs> ó yọ tún àwọn àhàn ó yẹ ká tún àwọn ẹ jẹ́ ká tún dà á ó yá ó yá ó dẹ three and four ẹ wá ń kà wá ẹ sọ wá di ọmọ ayò ẹ ní nísìnyí máa fi hàn yín àwọn tẹ́ ẹ pè ní káò ee <laughs> tẹ́ ẹ pè ní káò gọ́fúnà wo ti ẹ̀yìn yẹn bá ń dárúkọ rẹ̀ gọ́fúnà bọ̀nú bọ̀nú níbi tí níbi tí níbi tí àwọn boko haram tí wọ́n ti tí wọ́n ti ń ṣe ìjàmbá lójoojúmọ́ tí wọ́n ń ṣe ìjàmbá lójoojúmọ́ tí wọ́n ń pa àwọn èèyàn káàkiri ẹ pé káàkiri gọ́fúnà akérèdọ́lù akérèdọ́lù àwọn àmọ̀tẹ́kùn yín alẹ́ ti ṣe èrè gbogbo yín gbogbo yín ẹ̀ ní nísìmí ẹ̀ ní ná ẹ̀ twenty twenty three tẹ̀ ń dòwò yẹn ẹ̀ gbogbo yín báyìí báyìí a máa máa gbọ́ àwọn agbọ́tán máa ní ẹ àti gbé bàbá rélé àti gbé orin tá a máa kọ fún yín nìyẹn kó tó di twenty twenty three ẹ àwa ní gbé yín rélé o ẹ àkútúkùn yín náà máa pè é àkútúkùn yín lọ́nà ọ̀hún bíi àbákíárì pé àkútúkùn yín ẹ náà máa ma sọ fún yín bíi kàbáchà kó tún kún yín náà ma sọ wọn ní gbé bàbá ti yín relé o wọn lè fi pósí onígbẹ wọn lè fi tì yín o wọn lè fi pósí wúrà kan fi sìn yín wọn lè fi pósí góòlù kan fi sí yín gbogbo àwọn tẹ́ kúkú ti pa ẹ lè tún wọn pa lẹ́ẹ̀kejì mọ́ gbogbo àwọn ọmọ tí wọ́n ti kú sínú ìṣẹ̀tàn ti kú sínú ìyà tẹ́ ti ń dá lóró gbogbo àwọn ẹ lè tún wọn pamọ́ <laughs> ẹ lè tún wọn pamọ́ ẹ rí pójú tì yín nígbà tẹ́ bá ti pa wọ́n ṣe tún lè dá wọn padà ní ojú ti ẹni tó lè pa ni tí ò lè jí ni ojú ti ẹni tó lè pa ni tí kò lè jí ni mo tún tún sọ lẹ́ẹ̀kan sí i ojú ti ẹ̀yin gómìnà tẹ́ ẹ lè pààyàn ṣùgbọ́n tẹ́ ẹ lè jẹ́ ẹ tí ẹ lè dáyàn yìí irun orí lásán ẹ lè dá mú kó wù lórí èèyàn ojú lásán ẹ lè kí tiẹ̀ ní ojú ojú gan ti tóbi jù ṣẹ́yìn ẹ̀yin mọ bí ẹlẹ́dàá ṣe ṣe ojú ni ẹ ẹ mọ bí ẹlẹ́dàá ṣe ṣe ojú ni wọ́n ẹ wọ́n lẹ ṣe má dárí kan kẹ́ ẹ tó lọ jẹ gbogbo gómìnà tẹ́ ń jẹ ẹ ti jọ kàn ẹ ti jorí ẹ ti jẹ̀rù ẹ ti gbéyàn wá ti kidnap sí ẹ ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ ẹ ti wẹ̀ nínú gbogbo oríṣiríṣi ẹ ti jẹ oríṣiríṣi á ní kí kinní kan má ràn yín o kí àṣàṣì kan má ràn yín o kí gbogbo èpè ìdùnnú tó rẹ̀ ti mọ̀ wípé ìbílẹ̀ ló ń ṣe nínú òṣèlú yẹn ẹ̀yin òṣèṣèlú pé ẹ lọ jẹ̀lú run ni ẹ fẹ́ lọ bá yá àwọn ọmọ orílẹ̀-èdè jẹ ni ẹ fẹ́ kó ti ti ń jẹ ní kíákíá ní sharp sharp rush náà fẹ́ jẹun sókè ni. Hmm. ṣùgbọ́n ṣe wá rí ẹ mọ̀ pé ẹnìkan ló dá ewé tẹ́ ẹ fi ń kó ewé jọ tó fi ń jẹ <laughs> ẹnìkan ló dá egbò yẹn bàbá mi ọ̀rọ̀ ni òun ló dá ewé ló dá egbò òun ló dá ilẹ̀ tó dá òkè ẹni tó ń gbénu tèmi nìyẹn tó ju gbogbo ẹni tó ń gbénu ayé lọ ẹ wàá mọ̀ ni pé ẹni tó bá jẹ́ fún ló ń jẹ́ fún ẹni tó bá gbà fún ló ń gbà fún ni Eh, àsìkò ìdájọ́ rẹ̀ tó bá ti wá tó báyìí gbogbo ewé a máa sunko ni egbò a máa sá a máa tì bẹ́ẹ̀ ni òun ló fi dífá fún tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ máa ń rì ní ù ẹ máa ń rì ní ṣùgbọ́n ẹ wá mọ̀ pé rì ní wà gan kò bá kò bá rì ní wà dé nígbà tí ìdájọ́ Elédùmarè bá ti dé kò bá rì ní wà kankan dé mọ́ kò bá ẹ lè rì ní gan babaláwo gan gbà tẹ bá fẹ́ rì ní babaláwo ti kú bàbá mi á ti ránṣẹ́ oníṣẹ́ kú ẹ̀ á ti kú ẹ̀yìn ìkà ẹ láwọn kan ní cowhead wọn mà sọ wá dọmọ ayò ẹ jẹ́ ń fi nǹkan hàn yín hmm. níbi tí ó jẹ́ pé ewu wà ewu ewu lójoojúmọ́ ẹ wo nǹkan tí gómìnà ń ṣe nínú tá a ṣe ń pariwo pariwo pé kò sí wọn ṣe nǹkan kan wọn ṣe nǹkan kan bí ẹni pé wọn ti ẹ̀rọ owó bíi pé kò tiẹ̀ sówó fún wọn à ó mà ṣe o ìkà ìkà ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá Akérédolú o ẹ Ṣèyí Mákindé ọ̀tẹ́dọ́lá sanwó-olú èwo ló tún kù nínú wọn dayọ̀ dayọ̀ ọládàpọ̀ ọládàpọ̀ àti ẹ̀gbọ́n ìdájọ́ ọlọ́run ń bọ̀ wá bá yín ẹ̀ ní nísinmi ọkàn yín ò ní balẹ̀ tọmọ gbogbo àwọn ọmọ yín tẹ́ ẹ kó pamọ́ ibi tẹ́ ẹ kó wọn pamọ́ sí báyìí bẹ́ẹ̀ ni ìdájọ́ ọlọ́dùmarè ó máa máa dé bá wọn ni o wọ́n ní ká má máa bu ọmọ pẹ́yìn nìkan ní ká bú báwo lo ìdájọ́ ṣe fẹ́ dé bá yín nígbà tí ò bá ṣẹlẹ̀ sọmọ yín tí ò bá ṣẹlẹ̀ sí ìyàwó yín tí ò ṣẹlẹ̀ sáwọn mọ̀lẹ́bí yín báwo lẹ báwo lẹ ṣe fẹ́ mọ̀ lára ẹ lè mọ̀ lára ẹ lè ẹjọ́ kán má gbà kínní lọ́wọ́ mi lọ irọ́ lẹ pa mò ń bọ̀ o ẹ wo ẹ wòran ẹ wo nǹkan tí gómìnà kan kọ o mo ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti rí àwọn píkṣọ̀ yìí ẹ wo nǹkan tó kọ́ sí Borno State Borno Borno gómìnà kan lọ́kọ̀ o nínú gbogbo COVID-19 nínú gbogbo bá a ṣe ń sọ pé nǹkan ò dáa nǹkan ò dáa o àwọn gómìnà wa tán káàkiri nǹkan ò dáa ṣé ẹ mọ̀ pé nínú coronavirus yẹn wọ́n pín oúnjẹ fáwọn nọ́ọ̀tì wọ́n pín òróró wọn fún wọn lówó tán tiẹ̀ ń gbowó dáadáa oyún inú gan gbowó oyún inú gbowó nígbà coronavirus gbogbo ẹ̀ lárí lori. lórí ah thank you for internet gbogbo ẹ̀ lárí pátápátá o tí wọ́n tí wọ́n ń ṣò gbogbo ẹ̀ fáyẹmí fáyẹmí ìfẹ́ yẹmí olórí bobo fáyẹmí ìkà fáyẹmí ibi ẹ ifá ifá kankan ò yẹ yín o Ifa tó bá dáa ifá tó bá dáa máa ń sànyàn ni ifá tó bá dáa máa ń sànyàn ni ifá ò yẹ yín ẹ èṣù ló yẹ yín èṣù èṣù ìkà ìkà yẹ yín ló yẹ kán máa pè yín èṣù yẹ yín ikú yẹ yín àìsàn yẹ yín orúkọ tó yẹ ká ẹ máa jẹ́ kiri nìyẹn ifá kankan ò yẹ yín torí ifá rere ifá rere máa ń tọ́ni sọ́nà ni ó máa fi ọ̀nà àbáyọ á máa fi ọ̀nà àbáyọ hàn báyìí kí ló dé àní fọkànbalẹ̀ àní sinmi torí pé kíni torí pé ẹ̀yin kékeré ẹ̀yin few people ẹ decide láti sọ wípé àníṣe ẹ bẹ̀rù ọlọ́run pé kò ẹ bẹ̀rù ọlọ́run kò sí ìbẹ̀rù kankan fún yín pé ta ni ń jẹ́ olódùmarè ẹ mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ nìyẹn pé ta ni ń jẹ́ olódùmarè pé ta ni ń jẹ́ ọlọ́run téèyàn bá ti ń hùwà ìkà nǹkan tó ń sọ nìyẹn pé èmi ni mo ní ayé èmi ni mo ní ọ̀run kò sẹ́ni tó lè mú mi nǹkan tẹ̀ ń sọ fún olódùmarè nìyẹn àwa wá ń sọ fún yín wípé ah ẹni tó ní ayé máa mì ayé mọ́ yín ẹni tó ní ọ̀run ó máa mi ọ̀run mọ́ yín ilẹ̀ máa gbóná mọ́ yín atẹ́gùn máa ní yín lára nítorí pé kíni ẹ ti dájú ẹ dájú jù ẹ ya ọ̀dájú ẹ ya ìkà ẹnìkan ló ṣèyẹn fún ẹ wò abẹ́ ẹ̀rí ni ẹ wo nǹkan tó kọ́ ẹ wo nǹkan tó kọ́ fún àwọn àwọn àwọn àwọn students àwọn àwọn èèyàn ẹ̀ tí yà ń jẹ <laughs> ẹ jẹ́ kí n tún fi kàn yín ẹ wo class ah ẹ gbà mí ìyá wa ń jẹ àwọn ọmọ school mò ń bá àwọn ọmọ kan sọ̀rọ̀ wọn lọ school ọmọ mi torí three thousand kò lè lọ sí school ìyá ẹ̀ dá dúró ńlé iṣẹ́ ti dúró kò sí kankan tó ń work ẹ ẹ wò ó bọ̀rọ̀nú bọ̀rọ̀nú ẹ wo classroom bó ṣe níbi táwọn ọmọ ti wá Lagos State mo rántí nígbà campaign tá à ń ṣe fún ṣòwò rẹ tá à ń ṣe fún ṣòwò rẹ ńgbà yẹn tó jò ń rọ̀ wọkínní má disturb mi tójò ń rọ̀ ẹ́ tẹ́ ẹ bá rí àwọn ọmọ ẹ tẹ́ bá rí bí gbogbo omi tó ṣe kún káàkiri ojú títì ní Lagos State Sanwó-Olú Tinubu bàbá ìkà nìyín ìkà nìyín ìkà ẹ̀hànà ẹ̀hànà nìyín ikú ló yẹ yín ikú ló yẹ yín mi ò mọ tẹ́ ẹ tún ṣe kiri tẹ́ tẹ́ ẹ rìn kiri káàkiri bóyá torọ́ Ọlọ́run fẹ́ pa yín díẹ̀díẹ̀ ló ṣe dá yín sí kẹ́ẹ̀ṣì máa rìn kiri torí mi ò mọ nǹkan tẹ́ ẹ ń ṣe tẹ́ tún rìn kiri tẹ́ ẹ ṣì wà ẹ rìn kiri ṣùgbọ́n àkínṣe Elédùmarè òun ló ní ìdájọ́ lọ́wọ́ òun ló ní ìdájọ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn mi kí ló dé Tinubu láyé láti ayé yín tó fi dé ayé Sanwó-Olú yìí náà ni ní Èkó kí Èkó má ti di paradise ṣùgbọ́n lẹ́kí lẹ́kí lẹ́kí ni o lẹ́kí banana island torí ibẹ̀ ni àwọn properties yín wà ibẹ̀ ni àwọn àwọn lẹ́ ń kọ́lé fún àwọn àwọn àwọn àwọn ọ̀ràn yín àwọn ọ̀ràn yín tó jẹ́ pé ikú ò ní pa wọ́n mọ́ ẹ àwọn ọ̀ràn yín ìwọ tó ń ju angry face ìwọ ló mọ tó ń bí ẹ nínú o ìwọ ló mọ tó ń bí ẹ nínú tó bá jẹ́ pé wọ́n lọ rán wa kó wá kó wá bring the program yìí down o ò bá mi nílé o ìdá ló máa tó tó àfi tó o bá ṣì tẹ tó o bá ṣe má tẹ angry face mi báyìí ló fà like button ni kó o máa tẹ tó o bá mọ̀ pé o wà lórí òdùdú àtòótọ́ tó fẹ́ káwọn èèyàn rẹ bọ́ nínú nínú ogun kó wà kẹ́fù ìwọ tó tẹ angry face yẹn nígbà yẹn ẹ rí gbogbo gbogbo wa gbogbo aláṣà lójú ẹ wo omi tó ń tó ń tó ń tó ń jà wọ́n lẹ́kọ̀ọ́ ẹ wo bí omi ṣe bí omi ṣe ń gbé wọn lọ lẹ́kọ̀ọ́ ẹ wo iléèwé bó ṣe rí ní ìlú èkó city èkó city ẹ wo èkó city èkó tó jẹ́ pé àwọn èèyàn máa ń dírìmù láti lọ mọ́rán tí ìgbà táà náà ẹ mọ̀ pé ẹ wo ọmọ abúlé lèmi mm-hmm. ọmọ ọmọ abúlé ni mí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo dúpẹ́ pé mo tiẹ̀ jọ ọmọ abúlé mo dúpẹ́ pé oko náà ti tọ́ mi mo dúpẹ́ wípé bẹ́ẹ̀ ni pé àwọn àgbáre ni wọ́n tọ́ èmi torí pé kí ni ọ̀làjú òfọ̀làjú ìyá ẹ̀ náà ló bá yé jẹ́ láyé ìgbà yẹn máa ń dream láti wá sí èkó landi <laughs> ní èkó city ìlú èkó á ní èkó arómisálẹ̀gbé èkó kété wá tẹ̀ máa ń pé London ni á dàbí pé ìwọ́ tó bá tiẹ̀ ti lọ sílùú òyìnbó tó bá ṣàtidé kó ti dé ìlú òyìnbó wọ́n ṣe ń jẹ́ kó máa rí lójú wa ń gbà yẹn ni àwa dé kó yẹn ládìpá àmúmòlò ẹ̀gùn à ń fò mọ́ mọ́tò ogun mo tiẹ̀ ti rébọ́ lẹ́nu mọ́ òlu ẹ̀ rí kí ni ò tí ì ṣe wá rí a ti rébọ́ rí tó yẹ pa adákú lọ gbọ́nràn gandan ni láyé yín náà ni ẹ́ àwọn ọmọ yín ò sì bá wa wọ ọmọ òlu ẹ̀ àwọn ọmọ yín ò bá wa gbọ́kadà ẹ́ ọmọ mẹ̀kúnnù lọ́kadà máa gbé tí mọ́tò máa gbá lórí ọ̀kadà tó máa lọ mọ́lẹ̀ kí ló dé ẹ̀ ẹ̀ tiẹ̀ ronú ẹ̀ ẹ̀ tiẹ̀ ní ìtara ẹ̀mí rárá nínú yín ẹ́ ṣé dandan ni wọ́n fi ń ṣe ipò olórí ni ṣé dandan ni wọ́n fi ń ṣe ipò lórí ẹṣẹ́ ni bàbá mi jàre wọ́n ní àyà ah, mi ee olórúkọ mi ẹ ṣeun jàre wọ́n lọ́mọ abúlé tó pírítì bẹ́ẹ̀ ni ẹ ṣeun jàre kí lẹ ti rí sí mm-hmm. èmi náà ni <laughs> ẹ jẹ́ ń ṣakọ díẹ̀ ẹ wo à láyé ìgbà yẹn báyìí ẹ wá wo ní ìsinyìí tó jẹ́ wípé àwọn odò odò ní agbami odò ní o <laughs> lẹ́kì gan ò ṣe é gbé mo ṣiṣẹ́ ń lẹ́kì dáadáa mo ṣiṣẹ́ ń Victoria Island dáadáa mo náà máa vacate ọ́fíìsì kan fún èkejì nígbà tó mi ìbá fẹ́ gbé wa lọ tán <laughs> àti fáìlì àti gbogbo gbogbo wa lè téńté sórí omi pé ló bá tán o <laughs> àṣé common problem la ní àtolówó ati talaka common issue ni ojú tì e ẹ tí ẹ rí tomi ṣe ẹ tún rí tomi ṣe ẹ rí tomi control e rí ti drainage control fáyẹmí mo ní ẹ ma e wo ó fáyẹmí orúkọ ẹ orúkọ yẹn kankan ye ra ra ra o orúkọ fáyẹmí orúkọ torí bọ̀dá bọ̀dá fáyẹmí ọ̀nkú fáyẹmí dádì fáyẹmí <laughs> ẹlẹ́ ẹ̀yin ní nọ́mbà nọ́mbà wà ní olùbọ̀dé fún wa ń sìn sìn tó jẹ́ pé ẹ tún fẹ́ ẹ ṣáà tún fẹ́ wọn ẹ ṣáà wọn onímọ̀ ẹ̀yìn ẹ̀yìn lẹ̀ ń gbàbọ̀dé fún atẹ́ tún lọ sọ́dọ̀ Buhari tí wọ́n ń play ẹ wá ń play wa ẹ sọ wá dọ́ máa yò lọ́dọ̀ wọn ọ̀dọ̀ yín náà ń gbà wọlé àṣírí kankan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe fún lù bẹ́ẹ̀ ni àárín kankan tẹ́ ẹ ṣe fún lù gbogbo àwọn investment yín ṣe bá ọmọ ibi tẹ́ ẹ̀ ń invest ẹ̀ sí kò kí ń ṣe nínú country wa ìlú tẹ́ wà gan orílẹ̀ àmì eh, state tẹ́ wà tẹ́ ti ń ṣàkóso ẹ́ kí báwo ni ìlú yẹn ṣe rí ẹ̀ tí ẹ̀ ṣe lójútùú báyìí ayé yín ti bàjẹ́ ẹ̀yin ọlọ́jẹ̀lú torí ẹ̀ ń ṣe olóṣèlú ẹ wo olóṣèlú tí àwọn tá a mọ̀ lólóṣèlú àwọn tá a mọ̀ lólóṣèlú ní ayé àwọn bàbá Jákàndé o ayé bàbá Jákàndé ah bàbá ẹ wò tẹ́ bá tún nígbà tẹ́ bá tún papòdà tẹ́ tún papòdà ọ̀run re ni ọlẹ́dàá gbogbo àṣìṣe ọlọ́run àforíjì yìí ẹ iṣẹ́ ọwọ́ wọn sì wà ńlẹ̀ oúnjẹ fún wọn à ń gbọ́ àwọn olóṣèlú nìyẹn tí wọ́n ń ṣe ìlú bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọ́n ń ṣe ìlú láyé àwọn bàbá wó lọ́wọ́ láyé àwọn Bọ́lá Ìgè àwa jẹmọ́ àwa náà lọ sílé ìwé ọ̀fẹ́ àgbàwé ọ̀fẹ́ a ní báírò wọn a ní pẹ́ẹ̀n gbogbo nǹkan wọn lá lò òun làwa fi ń tẹ̀lé wọn láti kékeré báyìí tó bá ti bẹ̀rẹ̀ UPN NPN ẹgbẹ́ Ṣàgárì ẹgbẹ́ Awólọ́wọ̀ á ti mọ àwọn bàbá wa ti wọ́n ti jẹ́ ká máa mọ gbogbo ìyàtọ̀ lọ́tún lọ́sí o bí ìlú ṣe ń rí o ẹ ló jẹ́ ká mọ àwọn ọ̀tàn díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ṣe ìlú nìyí gbogbo yẹn wá dé fìlà àyà Fáyẹmí á gbé fìlà àyà dé àbẹ́ẹ̀ ni mo mọ̀ pé wọ́n ti kú mo ní tí wọ́n bá papòdà tán àgbà wọn á dalẹ̀ pé a tún máa máa ròyìn wọn ni bẹ́ẹ̀ ni bàbá ò ti bàbá ò ti kú bàbá ò dẹ̀ ní kú ń sìn ẹ ọlọ́run á fi rọ̀ wọ́n lọ́rùn wọn ní kúkú ìyà ẹ kí ló dé àwọn tí wọ́n ń ṣe ìlú nìyẹn tí wọ́n ń ṣe ìlú Ifáyẹmí àní ẹ má pè wọ́n Ifáyẹmí ti yí padà máa ti yín máa pa ẹ wo Ifáyẹmí yẹn yín padà ikú ikú yẹ ikú yẹ ni ikú yẹ ló yẹ kó máa pè é ikú yẹ àrùn yẹ bẹ́ẹ̀ ni àwọn adéfìlà àyàfìlà Awólọ́wọ̀ ẹ máa kọ́pì Awólọ́wọ̀ ẹ máa ẹ máa fi jẹ́ ká máa ká máa rántí pé àwọn Awólọ́wọ̀ kan ẹ gbégo ìgò ìgòfò ìgòranù àwọn ògò tẹ ti ṣiṣẹ́ sí ẹ máa fi gbogbo ayé gbogbo àwọn àyànmọ́ àwọn èèyàn máa fi wò káàkiri ẹni tó bá rí yín wá rí gò lásán lẹ gbé sójú ìgòfò wọn á ní fìlà lásán lẹ dé sórí fìlà tẹ fi ń dé gbogbo ògo ògo àwọn èèyàn ẹ rí bẹ́kìtì ṣe rí ẹ rí bẹ́kìtì ṣe rí ẹ rí títí Èkìtì bó ṣe dá tó ẹ ráwọn ilé yẹn bọ́n ṣe tún wọn ṣe dáadáa ilé alámọ̀ ló kún bẹ́ẹ̀ ra ẹ kò sí nǹkan kan tó ń dìfẹ́lọ́pù ń bẹ̀ ẹ dẹ̀ sọ wípé ẹ̀yin tẹ̀ tiẹ̀ wàá tún nǹkan kan ṣe káàtì ẹ̀rí kẹ́ ẹ ti sọ ah, mo wo mo wo fídíò kan bí tí wọ́n ti ń pín owó fáwọn èèyàn lẹ́kìtì yẹn àwọn èèyàn àwọn èèyàn tó ti jáde wọ́n tún ń ṣe owó gbà ẹ̀jọ̀ ẹ wo àbọ̀ wá bá lọ̀rọ̀ àwọn yẹn lọ̀rọ̀ àwọn èèyàn tiwa náà ẹ jẹ́ ká kọ́kọ́jú sí ifá pa wọ́n <laughs> mo láìkì yẹn Kazeem ojúlówó mo láìkì yẹn ifá pa wọ́n in fact good gọ́fúnà Ifápáwọn of Ekiti land ẹ̀rí bí Èkìtì ṣe rí ẹ̀rí bí Èkìtì ṣe rí bí ẹ̀yin gbogbo pẹ̀lú gbogbo òwe tẹ́lẹ̀ ẹ̀ka gbogbo ọgbọ́n tẹ́lẹ̀ ní ẹ fi túlù ṣe rí ẹ jẹ́ kí wọ́n gbọ́ àwọn ọmọ yín ẹ wò wọ́n máa jẹ ẹni ẹni ẹni ẹni ẹni ṣe kinní kan ọmọ rẹ̀ á jẹ ẹ bá mi kọrin yẹn ọmọ rẹ̀ á jẹ ẹni tó bá pè wọlé wọn á bá mi kọrin ọmọ rẹ̀ á jẹ aya rẹ̀ á jẹ́ òun náà á jẹ́ níbẹ̀ àbá ọ̀nà ṣe ń kọ ẹ àwọn tó ń sọ pé kán má ṣe pé ìfọmọ ìgbà wo ni onímọ̀ nọ́mọ òní jẹ́ ń bẹ̀ gbogbo ṣé ọmọ tí wọ́n ń pa tó ń jà rora nínú ẹ̀jẹ̀ kò ní sọ pé àwọn tó ṣe lé ìrandíran wọn kò ní gègùn ẹ mọye ègún tó ń jà lórí gbogbo ilẹ̀ gan ẹ ńgbà tán bá fẹ́ fi wọ́n ṣòro tán fẹ́ fi wọ́n ṣe gbogbo ẹ̀ tán ti gbé àwọn ọmọ ẹ ń tọmọ ń ṣépè pé a tó ṣe lé fún mi ìrandíran ẹ kò ní ṣe kinní kan o ẹ bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà olè àwọn ọ̀jẹ̀lú àwọn ọba ṣé bàbá mi bàbá èkìtì lé ní wọ́n ń kọ́mẹ́ǹtì ní àbí evangelist Israel bẹ́ẹ̀ ni wọ́n ó wá ó ń lépa president <laughs> ifá pa wọn of God for Ekiti state ó náà the president wọ́n náà fẹ́ di president ẹ̀ ẹ̀ ń fi wáta yo ní àwa lẹ́sọ̀dọ̀ máa yo ẹ fẹ́ ẹ̀ ń distract wa àmọ́ bóyá Tinubu ló ń lọ Tinubu bóyá Tinubu ló ń lọ ẹni tí ó gbé èbù bàbá mi David ṣe ń jàre ẹni gbé èbù ìka ọmọ rẹ ajẹ ọ ajẹ nínú ẹ ọmọ ẹ ajẹ ẹbí ajẹ nínú ẹ àìwọ Ọlọ́run gbogbo ibikíbi tá a bá ti àwọn àtàwọn àti gbogbo àwọn ìrandíran náà tó jẹ́ pé àwọn náà ti ṣèkà sẹ́yìn kọ́lọ́run kó dáríjì gbogbo àwọn la ṣe ní kí gbogbo wa sì ká bẹ̀rẹ̀ sí máa táyé ṣe ká máa wùwà re báyìí ká dìde ká dìde sí òtítọ́ ìbẹ̀rù ẹlẹ́dàá ifá pa wọ́n ifá pa wọ́n of land ẹjọ́ kí lẹ ti ṣe nílùú èkìtì gbogbo ẹ̀yin ọmọ èkìtì kété ẹ̀yin ọmọ èkìtì kété tí yín mélòó kí lẹ fi ń gbọ́ torí mo rí fídíò kan sì tí gbogbo yín ẹ ẹ ẹ ẹ má di mo máa bú yín bíbú tí mo dẹ̀ ń bú yín kì í ṣe pé mo fi kò kí ń ṣe pé títí kì í kórìíra kẹ́ ẹ lè sọ jí ni torí ẹ gbogbo yín ẹ ẹ ẹ kóra yín síta ń ẹ wo ẹ wo àwọn obìnrin yẹn jẹ́ ń tẹ̀ sáré play wọ́n kóra wọn síta wọ́n ní wọ́n gbá wọn o wọ́n ti gbá wọn o wọ́n wọ́n mẹ́ni tó gbá wọn wọn ò rí fọ́tò yà wọn ò rí fọ́tò yà dèmí pé wọ́n ti gbá wọn ẹ ráwọn yá ara àwọn ọmọ ìlú fáyemí ni bóyá Oǹdó ni bóyá Èkìtì ẹ wò wọn. Hmm. mo mọ̀ pé tí wo kí ni ẹ̀ máa kàn ráṣọ ẹ̀ díẹ̀ ni o ẹ fún un. ẹ má jẹ́ kí n jẹ́ kí ìyẹn ẹ má yẹ kó dí wa lọ́wọ́ ṣe rí tẹ bá wo tẹ bá wo fídíò yẹn dáadáa ní ìparí ẹ rí pé wọ́n ń sọ̀rọ̀ àwọn bóyá tàwọn èkìtì ni bóyá tàwọn oǹdó ni wọ́n ṣàǹsọ òun ṣọ pé èkìtì ni wọ́n gbá wọn wọ́n gbá wọn tán tó bá jẹ́ pé ó ṣe dáadáa tí Fáyẹmí tó Fáyẹmí kìtẹ ni mò ń pè ikú ikú pa ifá ikú pa wọn àbí kí lorúkọ tí bàbá yẹn bàbá mi ẹ bá mi tún kọ́mẹ̀ntì tó bá jẹ́ pé ó ṣe ìlú yẹn dáadáa tó bá tún ìpínlẹ̀ tiẹ̀ ṣe dáadáa ṣé àwọn ìyá yẹn ṣá máa bọ́ sínú àwọn tí wọ́n gbé wọn pa tí wọ́n tí wọ́n gbá wọn yìí ẹ ṣá máa bọ́ sí ọwọ́ àwọn tí wọ́n gbá wọn àwọn tí wọ́n ní ẹ tí wọ́n only most of those women will not pay back that loan kí ni wọ́n lọ bàbá mi tí wọ́n tó bá mọ̀ pé wọ́n ní san kí ló dé tó jẹ́ wípé àwọn wá lọ sọ́dọ̀ wọn wọ́n lọ wọ́n lọ ń sọ pé kí wọ́n máa rò pa àǹfẹ́ fún wọn ní lóhùn kí náà lọ fún wọn ní lóhùn fún nígbà tẹ́ ti mọ̀ pé wọn ò ní san padà kí lẹ gbowó tọwọ́ wọn fún ẹ ní gbowó tọwọ́ wọn ẹ kúkú fi wọ́n sílẹ̀ kán máa jìyà wọn ẹni tó bá lè ra ta two hundred kó ta ta two hundred ifá pa wọ́n ẹ jẹ́ nǹkan lẹ̀ ifá pa wọ́n mhm, ifá pa wọ́n kí ló wọ́n gba owó yẹn lọ́wọ́ wọn fún ẹ tó bá jẹ́ pé ifá pa wọ́n of Ekiti land tó bá jẹ́ wípé ah orúkọ yẹn máa sùn ọmọye yìí jẹ́ èwo nà èwo pápá èyí ìfàyẹmí òmú fápá wọn èyí jẹ́ èwo nà èwo pápá ó ti mú jẹ ìfápá wọn nìyẹn o ò ní o ò ní èso rere kankan o ò ní tó o bá ní èso rere o ò ní olójú kòkòrò ọ̀kánjúà tálákà nìyín tálákà torí tálákà lójú ẹ̀ máa ràn kankan kankan sówó báyìí ni tálákà ni a máa dàbí kó rí gbogbo nǹkan kókó ni torí pé ẹ̀rù ń bà pé ìyá ti tó ìyá ti tó ìyá tóun ti jẹ́ ti tó ìyá ti tó bẹ́ẹ̀ ni ìyá ti tó ikú pa wọ́n o hello hello a wà lórí ètò at a ẹ ṣeun bàbá mi ẹ gbé sókè ókè mo ń bọ̀ kí n yọ kúrò <laughs> mo ń bọ̀ yín ẹ jọ ẹ̀yin èèyàn mi. um àṣẹ ẹhẹn ok <laughs> mo tún like yẹn mhm hmm. ok ok ó ti yé mi jẹkújẹ ah ó ba lára mu ẹ ṣeun bàbá mi good ṣé tí wọ́n ẹ wo àwọn èèyàn àwọn èèyàn mi á dáa fún yín bẹ́ẹ̀ ṣe fọkàn bá mi lọ yẹn wọ́n ẹ wò wọ́n ní ifá pa wọ́n kọ́ wọ́n tún wá fún mi ní ètò tó jẹ́ pé if ṣe rí Ifáyẹmí yẹn wọ́n ní Ifáyẹmí kọ́ wọ́n ní Ifá Ifáyẹmí pé ṣe mọ̀ pé Ifá nǹkan tó jẹ́ Ifá ni pé Ifá nǹkan tó ṣiṣẹ́ fún tó jẹ́ pé o fẹ́ kó jẹ́ tiẹ̀ o ṣiṣẹ́ ah, orúkọ ọmọ wọn àrò ah, Ifá yẹ wọ́n ìfàyè ọ ìfàyè ọ ìfàyè náà ló máa fà ọ pa o ìfà máa máa fa fàyè ìfàyè míì pa o ìfàyè máa ti fẹ́ fà ọ sínú kòtò ikú báyìí o ìfàyè máa máa fà sínú kòtò oró báyìí o ìfàyè wọn ìfàyè wọn ìfà tó yẹ ọ yìí ò yẹ ọ dáadáa o kò yẹ ọ dáadáa rárá rárá rárá wo bí state ẹ ṣe rí ẹ ṣé ẹni tó máa dáṣọ fún ni tọrùn ẹ̀kọ́ la kọ́kọ́ ń wò tọrùn ẹ̀ ní ẹ o fẹ́ fúnyàn láṣọ ọ̀nà àwọn aṣọ tí mo tiẹ̀ fẹ́ dá ṣe èyàn kíní kan kí lòun wà tó ń dá ṣe èyàn jẹ́ ká kọ́ wo nǹkan tó wà lọ́rùn ẹ̀ tó fẹ́ dá ṣe èyàn ilé làáwọ̀ ká tó sọmọ lórúkọ tó tó so bí òwe ṣe báwọn yorùbá ọmọ yorùbá ṣàníyí bọ̀dá ìfà ọ̀nkù ìfà dádì ìfà àwọn ọmọ yín sì ń gbọ́ tí wọ́n ń pariwo orúkọ yín àwọn ọmọ náà láìlẹ́kọ̀ọ́ àwọn ọmọ bóyá ẹ̀ tẹ̀tí àkókò mọ̀ ká má gbẹ̀sẹ̀ lọ́dọ̀ àmọ́ bóyá àwọn ọmọ yín kálá àwọn ọmọ yín èmi máa ọlọ́run tiẹ̀ ní jẹ́ kí n yanú irú bàbá bẹ́ẹ̀ ọlọ́run ọlẹ́dàá ò ní jẹ́ kí n yanú irú bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bàbá tó jẹ́ pé gbogbo èèyàn gbogbo ayé ń pariwo orúkọ yín káàkiri torí owó owó ìgbó iná ni ẹ owó ìkówásí ọmọ yín tó tiẹ̀ jáde síta tó ní àìpé ìfàyẹmí condemns the father for doing this sanwóolu sanwóolu sàn tinu tinuku tinuku sàn condemn kinní kan àárí kankan àárí kàrí rárárárárá ìyẹn olórí burúkú àní ayé yín máa bàjẹ́ tán pátápátá kó tó di twenty twenty three ẹlẹ́dàá máa fi yín ó máa ó bẹ́rì yín sínú red sea red sea tá a fojú rí ní ẹlẹ́dàá bó ṣe rí àwọn farao sínú torí ẹ̀yin ni pharaoh ta ní bó ṣe rì wọ́n sínú òkun pupa òkun táwọn wàá fojú rí yẹn ẹlẹ́dàá tó dá ayé àti ọ̀run ó máa wá rì yín sínú ẹ̀ tó jẹ́ pé a máa wá yín àní àní a máa wá yín àní rí yín mọ́ ìnira yìí pọ̀ a ti bẹ̀yìn bẹ̀yìn bẹ̀yìn a ti rọ̀yìn rọ̀yìn rọ̀yìn ṣe àwọn èèyàn fẹ́ fún mi lórúkọ ẹ̀yin lẹ́ lò ní ẹ̀yin kọ́là ẹ̀yin lẹ́ lò ní o ṣùgbọ́n ẹ máa fún mi láyè kí n sọ̀rọ̀ ẹ lò ó. hello hello. hello? tó bí mo ṣe ń sọ Fáyẹmí o wá fẹ́ o fẹ́ gbégbá president ìwọ náà fẹ́ di president ṣé bí Èkìtì ṣe rí yẹn <laughs> wọ́n fún ẹ nílùú kékeré láti láti pé kó o tọ́jú kó o ṣe àkóso lórí Èkìtì just ìpínlẹ̀ ìpínlẹ̀ Èkìtì ẹ òòrí ṣe tí ìwọ ló wá fẹ́ lọ ṣe àkóso orílẹ̀-èdè gbogbo Nàìjíríà ìwọ ló wá fẹ́ ṣe ààrẹ gbogbo orílẹ̀-èdè ẹjọ́ rìsọ́ọ̀tì wo ló máa bá dé <laughs> gbèsè ló bá dé tantanrantan ah, ìyà ló bá dé ìyà ló máa bá dé ẹni dìbò ìfàyẹmí ìyà ló máa bá dé ẹni rò pé ìfàyẹmí òkìtì stéètì fápá wọn ìfàyẹmí aliasi fápá wọn ẹ jẹ́ ká kó pọ̀ bẹ́ẹ̀ yẹn ìfàyẹ aliasi fápá wọn ẹni bá rò pé èso re kan fẹ́ wà lára àwọn olóṣèlú yẹn tó ń gbá tì wọ́n ẹ wò ó ẹ wò ó à ìyà ló bá dé fún yín lójú pálí kò tẹ́ ẹ ṣe ju ṣe pálí ni ẹ ní ó ṣe ló ṣe ó ṣe price òun ló bá dé fún yín ó bá dé fún yín lódìdí ẹ̀rẹ́yìn obìnrin yẹn tẹ́ ẹ̀ ń kán kiri ọ̀rọ̀ yín ọ̀rọ̀ àwọn obìnrin ó tiẹ̀ ṣe ó máa ń dà pé ní ṣẹ̀júṣẹ̀jú kí n máa jáde kí n máa ká máa ká ní àti ẹ̀ ní a ti mọ̀ pé ó tiẹ̀ ń bọ̀ náà tá a máa gbé orí àwọn ìyá yẹn sì máa ẹ má wọrí lábẹ́nu ni a ní tu síta ní máa ṣe fún wọn ẹ rí ẹ wò ẹ ríran wò ìwọ gbogbo ọ̀nà Èkìtì state bó ṣe rí yẹn ilé tiyín á dẹ̀ máa dán gbinigbirin ẹ máa ní apartment ẹ ní estate ẹ ní yacht ẹ ní gbogbo ẹ̀ káàkiri káàkiri káàkiri ìsàrẹ́ òkú nìyí ni ṣé gírèfì àdì nìyí ni graveyard ni kì kì í tò ó máa ń gba ó máa ń gba ó máa ń gba ó máa ń mú wá mú wá mú wá mú wá ni ihò òkú ló máa ń ṣe mú wá mú wá òkú ni ihò òkú ni yín ni kò tẹ́yìn lọ́rùn rí torí ẹ̀ mọ̀ pé tálákà ni ẹ̀ já sí nǹkan kan tẹ́ ẹ̀ bá tálákà ẹni tó bá jẹ́ ọlọ́rọ̀ olówó ó máa ní ìtẹ́lọ́rùn a ní ìfọ̀kànbalẹ̀ á ní ayọ̀ á ní ẹ̀wọ̀ kò ní láti máa sáré káàkiri ojú òtí ẹ tì yín gbogbo mọ́tò tẹ́ ń kanjọ tẹ́ ń kanjọ mọ́tò tán fi ń ṣe kabúkabú bí báyìí <laughs> ojú ẹ̀yin ọmọ ìjọbẹ̀rí wú ẹ̀yin gómìnà lẹ Yorùbá wú ọmọ ìjẹbẹ̀rí ni yín ọmọ ìjẹbẹ̀rí olè olè olójú kòkòrò tálákà tálákà láìsìs ẹ wọ́n ti ta kàláìsì ara yín tẹ́ ẹ̀ bá jẹ́ tálákà ẹ̀ ní sọ pé owó ìlú tó yẹ kẹ́ fi tọ́jú ìlú òun mama máa kó sápò bẹ́ẹ̀ ni Sanwó-Olú ó dákú oní ìwọ tí ẹ o gbogbo ọmọ káàárọ̀ òjíire tẹ́ tí ìwé kan tí ìsọjí tẹ́ ẹ̀ wà nínú nàìjíríà tẹ́ rò pé ni work o ti work o o ti work gan ni bẹ́ẹ̀ ni ṣé ìgbà kí lorúkọ ẹ fún mi lórúkọ ẹ̀yin ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọlúàbí orúkọ máà tí wọ́n sọ mọ́ tó wà ní charge NDDC yẹn tí wọ́n ní kó máa tọ́jú ọ̀rọ̀ covid eh, palliative àbí no àwọn nǹkan covid nineteen gbà yẹn ẹ jọ̀ọ́ wọ́n ní kó wá ṣèṣirò owó ló bá bá ló bá bá dákúdákú ṣeré wa o <laughs> ee ó dàbí pé gbogbo àwọn olóòótọ́ náà bóyá kán máa dákú tán bá ti gbé wọn lọ ilé ẹjọ́ báyìí àtijọ́ tó ti dákú ẹjọ́ ṣé wọ́n ti ṣí ẹjọ́ yẹn padà tó ti dákú nílé ẹjọ́ nílé ìgbìmọ̀ asòfin tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò tó ti dákú kí ló tẹ̀yìn dídákú ṣeré tó dákú kí ló tẹ̀yìn ẹ̀ jáde wọ́n ti gbàgbé ẹ̀ síbẹ̀ o owó ti lọ ẹ̀yin wá ṣe wọ́n nàìjíríà kiri hmm. wágú àwọn orúkọ kórúkọ ẹ ṣe bàbá mi sùn bọ̀ kí ló tẹ̀yìn ẹ̀ jáde ẹ́ <laughs> ó dákú ṣe ah nàìjíríà with drama <laughs> ó dákú ṣeré ẹ́. Eh? drama part two ní sanwó-okú o wọ́n ti lọ ní kòró ó ní kòró lásìkò tí wọ́n pè ọ́ sí panel ó wá ní kòró kó wá rọ tẹnu ẹ bó ṣe jẹ́ tán ṣe pa àwọn ọmọ ní lẹ́kí kó wá rọ tẹnu ẹ àti tinúkú ẹ ẹ ti plan ẹ ti ṣe kòró kòró yẹn máa mú ẹ àfi tó o bá ronúpìwàdà tó ṣe nǹkan tó yẹ kó o ṣe ni ò ní bá wọn ni ò ní bá wọn kábàámọ̀ lẹ́yìn ṣùgbọ́n láì ronúpìwàdà láì ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ah Anu, bàbá yẹn dẹ̀ máa ń ṣe mí torí ẹni innocent look bàbá sanwó ikú kí ló ṣe wá jẹ kí ló tì yín dé bẹ́ẹ̀ ẹ kí ló ti dé ẹ ẹ lè ní kòrò lásìkò yìí ẹ lè ní kòrò o ṣé ẹ rí ọ̀nà méjì ni kòrò yẹn bá dé lórí àwọn gómìnà wa tí wọ́n fi wá ṣe ọmọ ayò kiri yìí o ẹ wo èmi ò mọ bá ṣe máa gbára wa kúrò àwa la máa gbára wa lóòótọ́ o nígbà tí wọ́n bá sọ pé covid wọ́n fi máa wọ́n fi máa kàn fa èmi kàn ronú pé ẹ̀yin ẹ jẹ́ rò ó wọ́n máa wá fi confam pé kòró títún dé nàìjíríà second second second kí ni second kí náà pè wọ́n ní second part second kí ni kí ni wọ́n ní second part two ẹ ṣáà mú kan part two of covid nineteen wọ́n ló ti dé <laughs> wọ́n á wá tó fi pa owó ṣe é mọ̀ pé wọ́n pa owó ní part one wọ́n pa owó gidigidi tó jẹ́ pé àwa ti ilẹ̀ yorùbá afẹ́ ẹ̀ yorùbá ẹ jẹ́ jí ẹ jẹ́ sọ jí gidigidi ẹ àwa tilẹ̀ yorùbá ají. mò ń bọ̀ jẹ́ ń gbé hello bàbá mi. ẹ kí ló mọ̀ṣúdì kí lorúkọ ẹ̀ mo ti rí okay. ọmọ ah, àlè ni ọmọ àlè ni ẹni tó bá ti rí Mọ̀ṣúdì Ìṣọ̀lá àbí kí lorúkọ ẹ ẹ tó oníṣẹ́wọ̀ ló máa ṣe president ọmọ àlè ni ẹ ọmọ àlè ọmọ àlè pọ́ńbélé ni ẹ Mọ̀ṣúdì Ìṣọ̀lá lọ sọ orúkọ ẹ gbé ojú ẹ síta lọ sọ orúkọ ẹ gangan kó o jẹ́ ká mọ ní tó wà lábẹ́ egun ẹ second lockdown ẹ ṣeun jàre oníṣẹ́mi lèmi máa ṣe president èmi ò tí ẹ léṣe òṣèlú èmi ò léṣe òṣèlú o Mọ̀ṣúdì ẹ mo ṣúdì mi ò lè ṣe òṣèlú mo ṣe máa ṣe òṣèlú ọ̀jẹ̀lú náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ nàìjíríà ọ̀jẹ̀lú lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ sórí gbà táwa bá máa ṣe òṣèlú a fẹ́ ṣe òṣèlú ti ilẹ̀ bàbá tíátíá ní ilẹ̀ Odùduwà ni sórí èèyàn máa lè tí ẹ̀ bá dẹ̀ sọ jínsìn tẹ́ ń wò pé ẹ ṣáwọn náà máa ṣe pírẹ́sìdẹ̀ kínní kan ìyá yẹn máa wá jẹ yín dáadáa bẹ́ẹ̀ ni tí ò bá yé yín torí páwọn kan nu yín wọ́n yẹ ó yẹ kéèyàn fún wọn lé sí ọ̀rọ̀ gidigidi ó yẹ kéèyàn fún wọn lé sí ọ̀rọ̀ nínú gbogbo bó ṣe ń lọ yìí ẹ nínú gbogbo bó ṣe ń lọ yìí ẹ rí kankan rẹ ṣe ó ní ṣé mi lèmi máa ṣe president mo ti ṣe àwọn ọ̀sára àwa níta tílé oge tóge jẹ làwà bẹ́ẹ̀ ni tílé oge tóge jẹ tílé oge ó tóge jẹ ìwà bí ọlọ́run ẹ mọ orúkọ tó ń pè àwa ni ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni bẹ́ẹ̀ ni ẹ̀yin oníjẹkújẹ tó jẹ́ pé ìjẹkújẹ yẹn lẹ máa jẹ ẹ̀yin náà ń wádìí lẹ máa máa sáré kiri ẹ máa máa lọ́bì kiri ẹ máa ṣe pátì APC lẹ́ni o PDP lọ́la o ẹ máa tún sáré síbi kékeré kan nítorí pé ẹ ti mọ̀ wípé ẹ ẹ níṣẹ́ kankan tẹ́ ẹ lè ṣe ẹ lọ́pọlọ kankan tẹ́ ẹ fẹ́ fi ran ayé lọ́wọ́ ẹ níwà kankan tẹ́ ẹ fẹ́ fi tún ayé ṣe ìkànkan wá ìfà náà níbi ìfàyẹ wọn yẹn nísìnyí ìfà ìfà ńgbà wo lolóko ò ní mú yín lọ́jọ́ kan olóko máa mú yín tó bá dẹ̀ ti mú yín ìdájọ́ lóko á pa yín ẹ fojú balẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ni o lè dá mi dúró gómìnà fáyemí ò lè ṣe pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè ẹ̀yin ọmọ èkìtì ẹ̀yin ọmọ èkìtì ẹ má gbà bọ̀dẹ̀ ẹ má jẹ́ ẹ má ẹ má ṣe ee ekesi ele kíní kan ìfẹ́yẹmí náà náà màá tọ́ sí o ma o àmọ́ màá ṣe ní kíní kan lọ́kọ̀ ọ̀bẹ̀ màá ṣe kíní kan tá wa yẹn dẹ̀nu dáadáa ẹ́ àmọ́ wa ṣèdè àmọ́ tí ṣe ní kọ́kọ́ tiẹ̀ tún ba Yorùbá jẹ́ àwa tún ma múra wa ní pé ìlú nílùú èèyàn a rí pé kò ṣe nǹkan tó dáa o bí ìlú yín ṣe yẹn lẹ́kìtì tó ṣe yẹn ẹ èkìtì bàbá yẹn nínú èkìtì yẹn náà bàbá yẹn tó sì ń ṣe takuntakun bẹ́ẹ̀ yẹn ẹ mọ tán fojú ẹ̀rí ṣùgbọ́n ẹ wò ó kò sí ní ẹni tó wò sí ẹjọ́ àkànni ẹ kò sí tẹ́ fẹ́ fi ṣe kò sí tẹ́ fẹ́ fọmọ Odùduwà kankan ṣe bẹ́ẹ̀ ni ẹ wá rí gbogbo ọ̀nà yín bó ṣe rí àwọn ọmọ yín lọ léèwé wọn rí léèwé lọmọ ẹ̀yin gan òré oko lọmọ ẹ̀yin gan gbogbo nǹkan ní ẹ̀rí bẹ́ẹ̀ ṣe gbogbogbò sí village village ti gbogbogbò sílé báyìí ẹ ń gbogbo tẹ́ ẹ̀ bá ti bóyá ẹ àgbàdo lẹ́ta o táwọn èèyàn táwọn èèyàn ń tráfù gba ojú ọ̀nà yín kọjá express tó ń lọ tó ń lọ sàbújá lọ sí gbogbo ẹ̀ ìgbà yẹn lẹ lẹ máa kágbàdo síta lẹ máa sọ wípé ẹ ẹ ẹ ń ṣe kinní kan ẹ ìgbà yẹn lẹ máa lẹ máa rí owó pa jẹ ẹ ẹ ráwọn ọmọ ẹ ráwọn ọmọ fáyẹmí ẹ lọ bí àwọn ọmọ fáyẹmí ìfàyẹ wọn ibi táwọn yẹn wà ẹ̀yin ilẹ̀ tí wọ́n máa sọ pé ọmọ ìlúri anikọ́ṣe wọn lọ́mọ ìlúri ló máa di pírẹ́sídẹ́ǹtì wọn lọ́mọ ìlúri ló máa ṣe bóyá tẹ̀ bá ṣe ayé ayé ìrìn ayé padà ayé ìrìn ayé ìrìn ayé ìwo ló ń yí padà ayé ìrìn a ò lè yí padà kankan mọ́ ayé ìrìn a kò lè yí padà ẹ ẹ la ojú yín kí ojú yín kó tọ́ kí ọkàn yín kó tọ́ ojú yín kó ṣe àtọ́nà sínú ọkàn yín pé gbogbo tá à ti ẹ̀ ń fojú rí ṣé ẹni tó fẹ́ dáṣọ fún wa tí ayé ò rọ̀ wá lọ́rùn nígbà tá a wà ní abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ṣé òun ló wá máa kọjá lọ sí ìpè àparapọ̀ orílẹ̀-èdè gbogbo orílẹ̀-èdè tán tá a wá ṣe nǹkan tó dáa ẹ̀rònú ìyẹn ìfà yẹ wọ́n bàbá ìfà mínísítà ìfà mínísítà ìfà ẹ wò ó àwọn alálẹ̀ abiyín orí ilẹ̀ Yorùbá Odùduwà tẹ́ ẹ gbé tẹ́ ẹ ti jẹ tẹ́ ẹ ti mú tẹ́ ẹ ti ti ṣàkóso tẹ́ ẹ ti kówó jẹ yẹn ilẹ̀ yẹn máa bí yín o láṣẹ elédùnbarè tẹ́ ẹ bá ṣe eré bẹ́ẹ̀ ṣe ilẹ̀ yẹn máa bí yín o máa ṣèdájọ́ yín ìyẹn dúró síbẹ̀. Mr. Sanwó-Ikú mo ní ẹ̀yin gómìnà wa ẹ ń sí èrè o ẹ ń sí èrè gan o ẹ rí àwọn àti ẹ̀ lé mẹ́nu tán lọ́nà ẹ jẹ́ kí n tún ṣòro ẹ jẹ́ kí n ṣó ẹ ìwọ kó rẹ kúrò níbàyìí jẹ́ ká wo. Mm-hmm. Hey, Hmm. Ah! Wọn ò ní ìwòtán ẹ tún lọ ṣe twenty twenty three kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ wò ó. Ẹ wò àwọn ọmọ Gàǹbàrí. Àwọn ọmọ Gàǹbàrí rèé o ní Borno. Ṣé ẹ rí tí gómìnà wọn sọ fún wọn? Ẹ wo chair tán fi jókòó ẹ wò bó ṣe neat. Public school ni o kò ṣe private o. Kò kí ń ṣe private o. Àwọn titi wá ń tiwa ń tia ń tia gbogbo àwọn olówó wa náà ti di náà ti ní private school káàkiri private school ló dẹ̀ kù báyìí private school ló kù tí gbogbo wọn ní káàkiri báyìí àwọn èèyàn àwọn ọmọ wa rí school tó gidi lọ mọ́ school tó yẹ kí ìjọba náwó sí kánkánkánkán fi síbẹ̀ wọ́n rí lọ mọ́ hello hello kọ́lá hello ma ẹ káàsán o. Yeah ẹ káàsán máa hàn ẹ rọra sàn. Mr David ló ń sọ̀rọ̀ láti ilé ayé máa. bẹ́ẹ̀ ni mo ti rí yín ẹ ṣeun. Yeah ẹ kú ètò ọlọ́run á wà pẹ̀lú wa. àmì àṣẹ Èdùmàrè. Ah, màámi iṣẹ́ rí mo fẹ́ kí gbogbo wa mọ̀ kinní kan gbogbo àwa Yorùbá tó kù wí àwọn àwa òun ẹ má jẹ́ ká believe pé ẹnìkan wà ń bì kan tó lóun ààrẹ kan. àmọ́ ń bọ̀ lórí wọn. tó hmm. ní pé kinní hmm. kan ṣé ẹ má jẹ́ ká believe rẹ o. bẹ́ẹ̀ ni o wọ́n bóbó wa ni wọ́n fẹ́. ẹ gbọ́ táìtù program mi ni mo ní ọmọ ayò àwa ni wọ́n fi ń ṣe ọmọ ayò wọ́n ta wá bí ayò ni. bẹ́ẹ̀ ni wọ́n ta wá ṣẹ́rí ṣẹ́rí there is a saying in England the English army used to say something hmm. wọ́n ní in chess the pawn goes first. Hmm ẹ mọ̀ pé chess ó ní pawn ó ní knight ó ní queen ó ní king ṣòyìn àwọn pawn yẹn bí àwọn ọmọ òde ẹ tì wọ́n síwájú ẹ máa tàn wọ́n ẹ ṣáà máa tàn wọ́n hmm. ẹ tì wọ́n síwájú ẹ tì wọ́n sẹ́nu nǹkan hmm. tí àwọn pípù ikọ́ indirect ìfẹ́ ṣe fún wa nìyẹn hmm. ṣóyìn mà ṣẹ́rí target àwọn Fúlàní their major target ní ilẹ̀ Yorùbá òun ni seaport yẹn. bẹ́ẹ̀ni o. Ọlọ́run seaport yẹn ni ṣẹ́rí tán bá ti gbà á tán bá ti gbà á Ọlọ́run ò ní jẹ́ kán rí gbà ó mo mọ̀ pé lágbára Ọlọ́run ò ní gbà. àmín àmín àmín àṣẹ bàbá mi. Ah, ẹ wo hmm. ìyà ò ní jẹ wá o. àmín àmín. ṣẹ́rí mi ò tí ì rí ní ilé ayé even nínú history yorùbá mi ò tí ì rí ibi tí ẹnìkan ṣoṣo ti dúró tó dẹ̀ dúró pèsè òun gbàbọ̀dé fún gbogbo yín ni pé òun fẹ́ kó jẹ́ pé gbogbo yín pátápátá ó kéré pé wá bú ọ̀tán lọ́jọ́ kan ẹ gbọ́dọ̀ san two náírà sínú àkáǹtì òun mi ò tí ì rí irú gírídì bàtà bẹ́ẹ̀ yẹn rí ní ah. ayé mi tó jẹ́ kó dẹ̀ ń fún yorùbá tó dẹ̀ dúró pé kò sí ní tẹ́ máa ṣe tó tinúbu hmm. mi ò rí rí àwa náà wá jókòó àwa ṣe bá ti ẹ sọ pé ẹni tó bá ní kíláàsì náà máa ń ṣe hàn àwa àwa ọmọ tó hmm. tó ń ṣe bẹ́ẹ̀ yẹn sínú àwa àyàrá wa ní brain. ṣẹ́rí mà ṣẹ́rí àánú àwọn èèyàn tó máa ń sọ pé ẹ má bọ̀ bá àánú wọn ṣe mí ṣe yín mà ẹni bá gọ̀ ló máa kọ́ kú àánú wọn ṣe mí gan-an kọ́ má bu ọba ṣọba tó ń nàbọn sí àwọn ọba tó ń nàbọn sí ti bọ̀ ń wọlé ẹjọ́ mà gẹ́gẹ́ bẹ́yìn ṣe mọ̀ ní kékeré tí ní kékeré tí ní máa gbẹ́kẹ̀lé. ṣé ọba yẹn ò lè dúró kí n fọ́ etí ẹ̀ ni ṣé yẹn hmm. tó bá dúró máa fọ́ etí ẹ̀ kò dẹ̀ sí kankan tó máa ṣẹlẹ̀ because ọba ti di korofo ṣé nísìnyí hmm. lórí àwo ọba tí nǹkan kan ò lè ṣẹlẹ̀ hmm. tọ́ba fúnra ẹ̀ túmọ̀ tó tún expose sórí Instagram tó tún expose sórí gbogbo ẹ̀ gbà lágbájá ń dóyàwó ọba kìnnìkan kankan lè ṣe kéèyàn wá lọ bá sáwọn yẹn lọ bá sáwọn hmm. fẹ́ kéèyàn kéèyàn kan ẹ má borí adé orí adé wèrè wo hmm. orí adé wèrè wo orí adé tó ti ṣí dáhùn ti pẹ́ ẹ má ṣe kíní kan ẹ má sọ̀rọ̀ sọ́ba ẹ má kí lẹ míì kí lẹ kò yé mi bí ẹlòmíì ṣe gọ̀ tó kò yé mi tẹlómìn ṣe gọ̀ tó tẹlómìn ṣe ń believe nínú gbogbo fairy tales and lies tí àwọn people ìtàn fìlú àpẹ̀lú tó ń sọ yẹn kinní kan ẹ má wọrí ó máa ṣe kinní kan ni ẹ jẹ́ kó líìdì wọn wọ́n ṣe rí ọ̀gbẹ́ni tó ń pè lára ẹ̀hún ọ̀kàkà òfò ó manipulate wa ni òkè kílàsù ṣe bá mọ̀ bọ́ náà kó kò káwọn náà bọ́ síta ṣé bá ti gbọ́ káwọn náà nísìnyí pé wọ́n tún lọ gba Christmas gift ẹ àbí àgbọ̀ lọ gba Christmas gift èmi dẹ̀ fẹ́ kí wọ́n bọ́ síta kí wọ́n wá clear ara wọn ẹ kí bàbá wa clear ara wọn ṣé láyé ṣé láyé nothing goes for nothing lẹ́nìkan máa fẹ́ nìkan Christmas gift ni kò ní máa retí kó máa ṣe kọ́kọ́ fóun. Ah, ẹ wo ṣẹlí iṣẹ́ wa pọ̀ ah. iṣẹ́ wa pọ̀ gan tuyin but àsìkò kò sí àsìkò but i need láti make move fast kankan ara wọn nǹkan tó dẹ̀ ń dùn mí jù ni pé ṣẹ́ra wa ta wà ń diaspora ọ̀rọ̀ Odùduwà nation yóò ká wa lára jà wọn yàn tó wà Nàìjíríà lọ ọlọ́run ọlọ́run ọba ó ká wa lára gan ju ọ̀pọ̀lọpọ̀ tó wà nù nàìjíríà lọ ṣe wọ́n ṣe program kan last week bí irú program tẹ máa ń ṣe ni so mo wá ń listing mo ń listing ẹnìkan wá pè wọlé sórí program madam yẹn bẹ́ẹ̀ ni yẹn ṣe pè wọlé ẹni yẹn sọ i believe ó fẹ́rẹ̀ pé bọ̀bọ̀ yẹn sọ pé Egypt ló ń wà or something ẹni yẹn wá sọ ó lóun pe àbúrò òun pe àbúrò òun ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta pé ah ipe fóònù ẹ̀ ò lọ pé kò gbé kọ́ ìgbà tí fóònù ẹjọ́ máa lọ kò gbé kọ̀ ó nígbà tó máa dọjọ́ kẹrin tó ń gẹ́ tàbúrò òun ní lágbájá kí ló dé kí ló ṣẹlẹ̀ tó pí kíkọ́ lẹ kíníkan kíníkan ó lábúrò ní àyẹ̀ má bínú fóun àtàwọn bọ̀dá páwọn sáré kiri ni ó kì í kí ló ṣẹlẹ̀ ṣé nǹkan kan ṣẹlẹ̀ ni ó lábúrò nínú páwọn lọ ra fọ́ọ̀mù ọba ni báwọn lọ ra fọ́ọ̀mù ọba fifteen million everybody tó gbọ́ a ní ẹ̀ kí lẹni sọ́nsìn ó lóun tún béèrè lọ́wọ́ àbúrò òun pé ìjọ má bínú kí ló sọ́nsìn ó lábúrò òun ní àwọn lọ́ra fọ́ọ̀mù ọba ni pé fifteen million kò tí ì ṣú ọ̀pẹ nìyẹn máa wọlé so definitely Tinubu ni fáǹsìn hmm. tó ń yan ọba hmm. pẹ̀lú owó àbí ẹni tó wú ẹ̀ bá ti kún jù kò ń ṣe ẹni tó jù wọn ẹ̀ kún ẹni tó wú ẹ̀ bá ti kún jù so ṣé ẹ̀yin ẹ̀ wo ibi tán ta ọba Yorùbá lé ní ọ̀pọ̀ dé ṣé ẹ wo nǹkan tó nírú ṣe last week ẹnìkan wá ní kán máa bu ọba ah, ọlọ́run má jẹ́ àgọ́ ọlọ́run má jẹ́ ngọ́. ọlọ́run má jẹ́ ngọ́ èmi gan ẹ ṣe bàbá mi ẹ jẹ́ ah. kí n tún fún ẹ lónìí láyé. ok ma ok ma ẹ ṣe gan ma. láti máa ṣayé yìí sí o kò yé wa ẹ kí láti máa ṣàwọn gómìnà wa sí o kò yé wa ẹ. Eh? kí láti máa ṣàwọn àgbà ìlú yìí sí o kò yé wa àyè tó tó àyè tó tó àyè máa lè ẹ̀yin àgbà yìí ayé yín tó ayé le ẹ ẹ wò mò ń bọ̀ ẹ má jẹ́ ká mú mọ́ra wọn torí kọ́là wa yìí náà fẹ́ wọ́n fẹ́ jẹ́ kí n fly <laughs> wọ́n sọ wá di ọmọ ayò tí wọ́n ń ta káàkiri bàbá mi tó ń pè yìí ẹ wò ó màá gbé ẹ fún mi níṣẹ́jú díẹ̀ wọ́n wá sọ wádìí ọmọ ayò tí wọ́n ń ta káàkiri hmm, eh, eh. ẹjọ ẹ̀yin èèyàn mi ẹ ká yára wa ní brain ah mo gbádùn àwọn Biafra mo gbádùn wọn bàjẹ́ bàjẹ́ mo gbádùn wọn gidigidi àwọn tó ń sọ ojú tó ń sharp dáadáa tó ń mọ plan a máa rò pa agbọ́n ni àwa àran Yorùbá lóòótọ́ èmi ò sọ wípé àgọ́ èmi ò sọ wípé àgbọ́n ṣùgbọ́n kọ́lọ́gbọ́n wa má má dorí ọgbọ́n mo kọ́kọ́ kọ́ gbọ́n tá a gbọ́n kó má má rán wa sí ibi oko ìgbàgbé báyìí àwọn kan lélẹ́yìí àwọn cow àwọn cow head náà ronú eléyìí kan àwọn ọmọ wọn wọn kàwé o wọn plan ara wọn díẹ̀díẹ̀ jẹ́ kí n tún fi hàn yín gómìnà kan nìyẹn o gómìnà bọ̀nú ó nìyẹn o gómìnà sanwó-okú ẹ̀yin ò rí public school yín ṣe ẹ àti àti àti rán àwọn èèyàn láti lọ investigate tí wọ́n lọ wọ́n lọ ń bẹ gbogbo àwọn public school wọ́n lọ ń yẹ̀ wọ́n wò ẹ̀ káàkiri gbogbo ilẹ̀ yorùbá ha tẹ bá dé abroad kò sórí òjòrí ni bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó kò kò sí nǹkan tó ẹ lé ẹ nǹkan tí olówó jẹ ní tálákà ń jẹ kò sí nǹkan kan tó jẹ pé kí mi ò tiẹ̀ wá mọ títí wa yìí ẹ orílẹ̀-èdè wa lẹ ti máa rí pé olówó ló ń jẹ chicken olówó ló ń jẹ turkey olówó ló ń mu milk olówó ló ń lọ olówó ló ń gun benz olówó ló ń gun ẹ máa dárúkọ raf olówó ló ń gan kíná pé kíní kan ẹ ojú òtí ẹtì yẹn ẹ ṣe ẹtì ẹtì ẹ ronú báyìí ẹdẹ ń wá sábúrọd yẹn ẹdẹ gbọ́n ẹdẹ kọ́gbọ́n ah! èmi ò mọ ẹ̀mí burúkú tó wọnú yín mi ò mọ ẹ̀mí ìkà tó wọnú yín mi ò mọ kòkòrò tó wọnú yín tó jẹ́ wípé tẹ́ ẹ bá tiẹ̀ wá sí bíbá ẹ̀ gan kankan tẹ́ ẹ tó dá yín mọ̀ tẹ́ ẹ bá wà ń bá ẹ̀ kọ́ wàá wéèsì owó yẹn owó tẹ́ fi tó yẹ kẹ́ ẹ fi tọ́jú àwọn èèyàn owó tó yẹ kẹ́ ẹ fi tọ́jú kẹ́ ẹ fi ṣe kẹ́ ẹ fi túnlẹ̀ yín ṣe káwọn èèyàn wá máa pè yín pé ah i love that governor kán máa ṣàdúrà fún yín tọkàntọkàn wọn ní à ah, á dáa fún governor kinní kan wa káwọn ìyá máa ṣàdúrà fún yín kí gbogbo ilé tó jẹ́ pé wọn Hmm? àwọn àwọn òpónú kan máa sọ wípé ige ige ṣé wọ́n mọ̀ gbà tá Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ ṣé wọ́n mọ̀ gbà tí ìlú kinní kan ti bẹ̀rẹ̀ ṣé wọ́n mọ̀ gbà kẹ́ ẹ̀pọ̀nú ẹ̀pọ̀nú ni ṣé owó tí nàìjíríà ní ẹ̀mọ́ ẹ̀mọ́ iye owó tó wà lọ́wọ́ wọn ẹnìkan kan lọ ẹ̀ rí sẹ́nitọ̀ ordinary senator ordinary senator tó ṣe wedding fún ọmọ ẹ̀ ẹ̀ ń kéèkì ṣé ẹ̀mọ́ iye tí wọ́n fi ṣe kéèkì ẹ̀ ṣé ó five hundred million ni wọ́n fi bake kéèkì kéèkì wọ́n ní how many hours ni wọ́n fi bake kéèkì yẹn ẹ̀ kéèkì tó máa fi ṣe wedding tó máa jẹ́ tán máa kàn jẹ́ tán máa yàgbẹ́ dànù olori burúkú nìyẹn tán máa yàgbẹ́ kéèkì dànù eh? millions of naira ni wọ́n fi ṣe kéèkì yẹn ó dẹ̀ níye ọjọ́ tí wọ́n fi ń bèèkẹ́ ẹ̀yin ò dẹ̀ ronú ẹ̀ dẹ̀ ronú ibẹ̀ làwọn ọmọ yahoo kà báwọn ọmọ kan àyìn ẹ̀yin young boy so yẹ ká ẹ̀ jà fún ọjọ́ ọ̀la lẹ́tí máa sọ pé ah, ọmọ ah, ọmọ owó dà ọmọ bòwó inú jọ bẹ̀rẹ̀ o ah, ọmọ tó bá dé bẹ̀ tó bá rówó tán ṣe kíní kẹ ẹ máa halẹ̀ máa hàn fún instead kẹ kẹ wake up sí nǹkan tó tọ́ fún yín tó máa benefit life àyẹ̀ pé àwọn tó yẹ kán tún orílẹ̀-èdè wa ṣe lélẹ̀ tá a yàn fún aṣojú wa bó ni wọ́n ti rán kí ló dé tó jẹ́ pé àwọn bawó àwọn bawó kí ló ṣe ẹ wò ó fún wa ní headache ó ń fọ́ wa lórí ó ń fọ́ wa lọ́kàn àwa tá a wà ní bíbà yìí torí pé kí ni ah wàhálà àti ìyà tó ń rọ̀ dẹ̀dẹ̀ tó ti tó ti tó ti dé bá àwọn èèyàn wa ní ní location nine yìí kò kí n ṣe kékeré owó bẹ́ẹ̀ ni bàbá mi owó tí wọ́n ti loot kò kí n ṣe kékeré báwo náà ṣe fẹ́ support pé ká break báwo náà ṣe fẹ́ sọ pé ká dúró ká dá dúró wọn lè sọ pé ká dá dúró torí gọ̀ǹgà sọ kùtùkù àwù ni ẹ wọn ní mọbi tó máa gbà tí ìsopọ̀ yẹn ó ń fẹ́ fọ́ àwọn ìwà jàǹdùkú tó ń wù tẹ bá wọn jàǹdùkú ẹ má lọ síbi kankan tẹ bá ti rí ẹni olóṣèlú àwọn ní jàǹdùkú tẹ bá ń wá olè ẹ má lọ síbi kankan tẹ bá ti rí olóṣèlú gómìnà ni o kí ló pe ara òru kò ṣàlàyé ẹ sí i. tẹ bá ti rí àwọn local government chairman eh, assemblyman ni o eh, councillor kan ni o ẹ eh, má wọlé kan kiri àwọn lólè tẹ bá ti wá mú wọn tán ẹ wá mú àwọn àwọn atiláwí yẹn sẹgbẹ àwọn bàbá wa bàbá wọn bàbá wọn nílẹ̀ nílẹ̀ Oòduà àwọn Afẹ́nifẹ́re bíi kò ṣe gbọ Afẹ́nifẹ́re o àwọn kọ̀ọ̀kan wà àwọn kọ̀ọ̀kan dáadáa nù wọn o ẹ gbọ́ mi dáadáa torí irú bàbá wa bàbá Akíntóyè bàbá dáadáa ni a sì máa àwọn bàbá tán tún dáa níkọ̀ọ̀kan tán dáadáa ṣùgbọ́n àwọn yòókù àwọn tí wọ́n fẹ́ wọ́n fẹ́ wá fúnre kankan o wọ́n fẹ́ wá fúnre kankan àpò wàrà wọn náà dùn àṣírí wọ́n ti tó o wọ́n ti gba Christmas gift báyìí o ẹ̀yin àwọn ti gba owó Christmas gift o <laughs> ẹ rí pẹ́rẹ́wẹ̀sì tí ń dé bá wọn Odùduwà báyìí wọ́n ti gba Christmas ẹ gbọ́ ẹ lé gbóhùn mọ́ ẹ lè rí wọn ń ta mọ́ Christmas owó Christmas ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí owó Christmas ń lọ bàbá bàbá ló gun ọ̀fẹ́ bàbá ẹ jáde wá ṣàlàyé ara yín o kò tí ẹ yẹ kẹ ẹ gbà tó bá yẹ pé òótọ́ lẹ gbowó bàbá ẹ ah, ah, ah, mm, mm. bàbá mú aṣáà pé bí òpa yín ibi òpa yín bàbá torí ara èyí tá a ti ń rówó tá a ń ké lóògùn fẹ lóògùn fẹ a ti ní bàbá níṣẹ́ ń lọ bàbá níṣẹ́ ń lọ kinní kan wọ́n ní ẹ̀yin náà ń dọ́gbọ́n ẹ̀ ń lọ tà wá lẹ́yìn ẹ̀ ń ṣe wá bí ọmọ ayò ẹ̀ ń tà wá káàkiri ni ẹ̀ kàn ń ṣe wá bojúbojú ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀yin lẹ́dẹ̀ sọ èmi kò tí yín o bàbá yìí Gani Adam mo kò tí yín ẹ sọ níjọ́ yẹn àná níjọ́ kìíní àná tẹ́ ẹ jáde síta bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín máa ma sọ fún yín bẹ́ẹ̀ ni a máa sọ fún yín à ń represent gbogbo àwọn ọmọ Odùduwà àti yà ń jẹ ni kí ni ẹ jẹ́ ká wí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká wí ká sọ tòótọ́ o níjọ́ kìíní àná lẹ sọ wípé tó bá dalẹ̀ yorùbá tó bá dalẹ̀ alálẹ̀ pé ẹ á ah, ilẹ̀ ilẹ̀ yorùbá ṣòro ó dà kìíní kan gbogbo ẹni tó bá dalẹ̀ yorùbá báyìí o tó jẹ́ pé wọ́n lọ gba nǹkan àbí bóyá gift kan ni gift nonsense àwọn ẹ̀bùn kan wà tí ò yẹ kéèyàn máa gbà àwọn àwọn ẹ̀bùn kan wà tí ò yẹ kéèyàn máa gbà rárá kéèyàn lè lẹ́nu ọ̀rọ̀ kó lè dúró lórí òtítọ́ dáadáa kó lè ráyè ṣe nǹkan tí ẹlẹ́dàá ní kó wá ṣe àwọn owó ó lè má jòwó àbẹ̀tẹ́lẹ̀ ó lè má jẹ bribe kan ṣe ní gift ó yẹ kéèyàn ní discerning spirit ní discerning spirit tẹ́ máa fi mọ̀ pé wọ́n ń tàn mí ni ẹ má wá ẹ má wá ẹ má wá sọ pé gift ni wọ́n fún yín gift kìíní kan Christmas gift ni kò sí kíní lóòótọ́ Christmas dẹ́bù tó bá ti ń bọ̀ lọ́tọ̀dọ̀ ìjọba ti mọ̀ pé owó ọ̀ràn ni owó ọ̀ràn owó pa wọ́n lẹ́nu mọ́ ni owó mọ́sọ̀ ọmọ máa yá àwọn ọmọ ẹ̀ káàkiri ni àṣì tí èmi ọ̀ní àyùṣọ ẹ bá béèrè tó mi sìn orí òyìnbó ló gbé síbẹ̀ ṣé chinese ni ọ́ ni <laughs> eh, ẹ wo ọwọ́ tó bá mi dé báyìí ẹ jọ nítorí ọlọ́ torí àwa ara ń kan wá ẹ dẹ̀mọ̀dí tára ti ń kan wá torí pé àwa tá a wà níbí gan wọn àjẹ́ káfẹ́dọ̀ lórí òróòro wọn àjẹ́ káfẹ́dọ̀ lórí òróòro ẹ nígbà tó bá ṣiṣẹ́ tó jẹ́ pé ó yẹ kó gbádùn iṣẹ́ kíwọ náà kó wà ní ìfọ̀kànbalẹ̀ gbogbo àwọn tó ọmọ tó graduate tẹ́ ti rán nílé ìwé tẹ́ ti ṣe ní gbogbo ẹ̀ tó yẹ kó wà lé kó máa ṣiṣẹ́ iṣẹ́ ilẹ̀ tó máa máa bọ́ wọn padà gbogbo ẹni tó ní business business dojúdé kò sí náà kò sọ́nà kò sí kankan bẹ́ẹ̀ ni bàbá mi dayọ̀ owó iná ni owó ló ba ayé jẹ́ owó ni owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀ owó ni ìfẹ́ owó ni kì í ṣe owó ìfẹ́ bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ràn owó jù bí àwọn bá ti fẹ́ràn owó jù kó lè ṣe òtítọ́ kó lè ṣe òtítọ́ ẹ tó bá ti fẹ́ràn owó jù kí ló tiẹ̀ kí ni nǹkan tó wà láyé tó já mọ́ nǹkan kan gan ẹni tó bá ti láìkì nǹkan ayé material thing kò sígbà tí ò ní ṣubú kò sígbà tí ò ní ṣẹlẹ́dà àwa ṣẹlẹ́dà ò lè dùn mọ́ láwọn nínú ẹ ẹ lè dùn mọ́ ẹni tó bá fẹ́ràn owó ò lè wu ẹlẹ́dà ò lè wu ẹlẹ́dà tó bá ti fẹ́ràn owó jù ò lè fẹ́ràn ọlọ́run ò lè fẹ́ràn ọlọ́run torí pé owó yẹn ló máa máa sìn ẹ jọ ẹ má ẹ má jà program ẹ má pè mí sórí nọ́mbà tẹ́ ń pè ẹ má bínú ti jẹ́ kójú hello ẹ jọ ẹ hold on ẹ jọ ẹni tó bá fẹ́ pè ẹ má torí pé ti ní nọ́mbà mi tẹ́lẹ̀ ẹ wo nọ́mbà tí wọ́n pin down sísàlẹ̀ ibẹ̀ ní kẹ́ ibẹ̀ ní kẹ́ ti ibẹ̀ ní Ibrahim Tijani add me on WhatsApp to see my sexy videos ẹ bá mi block máa yẹn ẹ jọ ẹ bá mi block máa yẹn òpònú sexy video lọ máa fi fi sexy video hàn àwọn àwọn àwọn àwọn tẹjọ ń ṣe òṣèlú kiri nílẹ̀ nílẹ̀ nàìjíríà ẹjọ bá mi block máa ibẹ admin ẹ block Ibrahim Tijani nonsense. <laughs> ó wò pé madam tó ń dọ́ bí ìgò tẹnu wọn tẹnu wọn dá ká má sọ mí. ẹnu mi bú ẹnu mi ẹnu mi èbú ló kó wálé ni o èbú ló kó wálé ni. torí ẹ̀ ló tún ṣe torí ẹ̀ ló tún ṣe fi nọ́mbà ẹ̀ sí pé kọ́ mi. ẹ bá mi búlọ́ọ̀kù máa ní Ibrahim Tijani yẹn kó kó kó kó kó sì kó kó kúrò lórí platform mi sexy oh, video kí ni ọmọ <laughs> àlè. sọ̀rọ̀ sexy lady. ẹ wo. wọ́n ti tẹ́sí bàbá mi ẹ yá ẹ sọ̀rọ̀. Ah, ṣẹ́rí mo rí kinní kan ní ìjẹta Buhari sọ wípé òun ò fẹ́ gbọ́ anything like Yorùbá or Odùduwà nation hmm. ṣòye yín pé bóyá Biafra ó lóun ò fẹ́ gbọ́ ṣòye hmm. ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn fúnra wọn mọ wọ́n mọ̀ pé tá a bá proceed wọ́n mọ̀ pé a máa win àwọn ṣòye yín hmm. torí ẹ̀ nìyẹn fúnra ẹ̀ ṣe sọ pé òun ò fẹ́ gbọ́ ṣé yín mà hmm. torí ẹ̀ nìyẹn fúnra ẹ̀ ṣe sọ pé òun fẹ́ gbọ́ ó dẹ̀ fẹ́ pa spirit yẹn ni they want to kill the energy. ẹ rí pé tí ń rí àwọn èèyàn wa tí wọ́n ti ń calm down. ṣé rí ṣé rí nǹkan tó ń fẹ́ ṣe ni pé nǹkan tí wọ́n try láti ṣe ni pé nígbà tá a bá ti àwọn èèyàn tẹ̀yìn rí bí aṣíwájú nígbà tá a bá ti mú wọn balẹ̀ tá a ti jó orí eyín tá a ti jẹ́ kẹ́ ẹ rí indirectly pé àwa náà ń ṣiṣẹ́ fún o a tún fún wọn gift wọ́n gba Christmas gift hmm. tó kẹ́ lè mọ hmm. pé pé pé pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá wa pé kán lè mọ̀ pọ́n gọ̀ o ṣòye yín pé tá a hmm. bá ti fi hàn yín ẹ̀ wíìkì ṣòye yín nǹkan tó ń tẹ it's a mind game nǹkan tó ń try láti play pẹ̀lú wa nìyẹn but to me we don't have to stand down ṣòye yín mà màámi owó ò ń ṣe gbòǹgbò ẹ̀ṣẹ̀ o. mo ní ìfẹ́ owó ni ìfẹ́ owó. ṣẹ́rí ṣẹ́rí mà ẹ tẹ bá wọ̀ tí ẹ máa rí pé àwọn bàbá wa wọ́n ní tẹ́ni ò bá tí lówó ìwà oníwà ló máa máa wù ṣòyìn Dunlop dẹ̀ sàn kankan sínú ìwé ẹ̀ ó ní money is not the root of evil ó ní money expose who you really are hmm. ó ní money expose you pé ńgbà téèyàn ò bá tí lówó kó máa humble pé bọ̀ tó yẹn bá ti wọlé it expose who you really are ṣòyìn tó wọ́n ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ ẹlòmíì ò dá nínú ara ẹ̀ o torí pé kò ní owó lọ́wọ́ ló ṣe ń dágbọ́n pretend ló ń rìn ló ń rìn wẹ́rẹ́wẹ́rẹ́ bíi hmm. kíní o ṣé yín mà ṣe rí ọlọ́run ọba kó ṣàánú wa o tòmí mo mọ̀ pọ́lọ́run ti gbà wá lọ́wọ́ gbogbo àwọn ọba ṣùgbọ́n wa náà ní láti múra o hmm. ká má tẹ̀lé àwọn wèrè tán lọ́ ń ṣẹ̀yìn màmá ẹsẹ̀ ń pẹ́ yìí hmm. àwọn èèyàn jẹ́ pé wọ́n pọba wọ́n pọba lánàá gbogbo wọn lémi gbogbo wọn gba pati lọ wọn ò tiẹ̀ ṣe bíi pé nǹkan kan ṣẹlẹ̀ ṣáwọn yẹn la fẹ́ tẹ̀lé ọlọ́run á ṣàánú wa máa wọn. àmín ẹ ṣeun wa. ọ̀dọ̀ àwọn. ẹ ṣeun màmá mi princess Ronke ẹ bá mi fún lésì jàre ẹ ṣeun kó kúrò lórí platform yìí run platform ló wà pátápátá gbà run platform abẹ́ẹ̀rí nǹkan ẹ ẹ jọ̀ọ́ gbogbo àwọn tá à ń gbẹ́kẹ̀lé ẹ wo ọ̀rọ̀ ti dójú kókó báyìí o ọ̀rọ̀ ti dójú kókó ọ̀rọ̀ ti dójú kókó báyìí ká sọ ká sojú ọ̀rọ̀ ká sojú abẹ níkò ni nínú ìta àwà yìí ṣó dìgbà tí wọ́n bá pa àwọn èèyàn tán ẹ wọ́n nà bá wọ́n nà àwọn tá a rò pé ṣé ó dìgbà tí wọ́n bá mú babalógun àwọn òtí ẹ̀fẹ́ kí wọ́n ṣé ó dìgbà tí wọ́n bá mú àwọn ọmọ ogun àwọn ọmọ ogun àwọn ọmọ ogun ẹ wọ́n yìnbọn ẹ wo bàbá wa yẹn ẹ wo bàbá wa yẹn eh, ọlọ́run kó fọ̀run kẹ ikú oró ni bàbá yẹn kú dókítà tí wọ́n pa yẹn ẹ bí bàbá yẹn ṣe dira tó wọ́n náà yìnbọn yìnbọn yìnbọn fún bàbá mi ẹjọ́ fún mi ìṣẹ́jú kan tó ń yìnbọn yìnbọn fún tí ò wọlé wọ́n wá ń ṣàbí ẹran wọ́n ń ṣàbí ẹran ẹ níbo ni àwọn ọ̀rọ̀ ẹ dúró ń bẹ̀ ẹ gbé rọ́yà ẹ máa dojú kọra yín kẹ máa para yín ẹ dojú kọra yín kẹ máa para yín ibo ló wà ẹ ẹ̀yin wá lọ gbowó Christmas a máa gbáròyé kankan a máa gbọ́ nǹkan kan lógun ọ̀fẹ́ a máa gbọ́ kẹ́ ẹ pariwo kankan síta mọ́ báyìí ẹ̀yin ọba ẹ̀ máa ké síta báyìí a mò ń bọ̀ wá báyìí bàbá ẹ gbóhùn sókè. ẹ ṣeun ṣe àwọn tó ń paná ògo yìí ọlọ́run á paná ẹ̀mí wọn. àmín àṣẹ ẹ bá mi ṣàmì sí àmín àmín ẹ bá ń gbàdúrà yẹn sókè gbóhùn sókè gbogbo àwọn tó wà ní kọ̀ọ̀kan hmm. tó wà ní kọ̀ọ̀kan tó fẹ́ paná ògo yìí tó ti yọ ìmọ́lẹ̀ tó ti dé tó fẹ́ paná wọ́n tún lára bàbá Akíntóyè wọ́n tún lára bàbá yẹn wọ́n ń lára bàbá Akíntóyè bẹ́ẹ̀ ni ẹ̀ ń lára wọn ẹ̀ ń lára bàbá ìgbàwélódé ìgbàwélóbẹ̀rẹ̀ ó ti ṣe kinní kan kò tán lójú yín báyìí sìn bàbá ti dákẹ́ fún yín. ṣé ẹ rí ṣé ẹ rí mọ ẹni tí ọlọ́run bá ń ṣe tiẹ̀ ó ti ṣe tiẹ̀ náà. Hmm. ẹ pé mo sọ ń gbà kan mo ní ẹni agbójú òkun lé ò máa jẹ ní àgbà ẹ pé mo sọ ń gbà yẹn ṣé rí mọ̀ tí ìrìnàjò tá a wà náà yìí. ẹ jẹ́ máa bá ajú love and light bọ́ọ̀tì kan má rè wọn ra wọn bọ́ o. a ń gbọ́ yín bàbá. a gbọ́dọ̀ kí ìpèsára kádẹ́ ọmọ kan tí à ń ṣe gẹ́gẹ́ tí wọn hmm. ẹ̀bẹ̀ kan máa kàn bẹ́ẹ̀ ẹ̀yin tí a wà ní diaspora ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rally mm. because rally tẹ́ ẹ ṣe ní diaspora òun ló jíjà àwọn tó wà ní location confusion. bẹ́ẹ̀ni rally. ṣẹgẹ́ tí tí diaspora bá ń gbóná ẹ rí pé location hmm. confusion á máa gbóná hmm. bẹ̀tí diaspora bá ti dọ́ọ̀lù ẹ rí pé location confusion dull. dọ́ọ̀lù hmm. because battery wọn ti kú wọ́n dẹ̀ ní ìdí nǹkan láti ṣáàjì ẹ̀ ṣẹ̀gẹ̀t gbogbo tó ṣẹlẹ̀ ń gba last protest tá a ṣe kọjá rally tá a ṣe kọjá hmm. ohun tó ṣẹlẹ̀ ń diaspora òun ló jẹ́ kí tilẹ̀ location náà kò jẹ́ kó rí bẹ́ẹ̀ hmm. òun ló fún àwọn èèyàn nígboyà láti jáde so ṣé àwọn bàbá tá a ń sọ̀rọ̀ wọn wọ̀nyí tí wọ́n ti àbágbọ̀ ọ̀gbọ́n wọn á gbé wa wọ̀ bẹ́ẹ̀ o hmm. because ẹni tó ti tó wà ní age of ninety sixty five eighty five um seventy tó ń dá bí ọmọ twenty years àti gbé ìgbésí ayé ẹ̀ ṣe ẹ̀kọ́ jìnnà síra wọn. Hmm. lẹ́ẹ̀mí ọmọ sọ pé tí àgbà bá jòkó lórí àkà lórí ayé ìjòkó bó máa wọ ọmọ òkà tó ń ṣẹlẹ̀ bẹ̀ tí ọmọdé wa gùn lórí àkàbà pé kò ní í rí ẹjọ́ sà ẹjọ́ mọ̀ gbogbo àwọn bàbá tá a sọ̀rọ̀ wọn yìí àwọn mélòó ló wà lórí íńtánẹ́ẹ̀tì lára wọn àwọn ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan míì gan ṣẹlẹ̀ ń sin ẹ̀yin tẹ́ wọ́n ní diaspora àti gbọ́ káwọn tó wà ní tó wà lẹ́yìn kò lé wọn kan tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò wọn. Hmm. so mọ ẹ jẹ́ kí àwọn tó wà ní diaspora ẹ jẹ́ ká fọ̀n ṣẹ́yìn bàbá yẹn they are just ten percent ten percent yẹn ó lè ba ninety percent jẹ́ hmm. so ninety percent yẹn dẹ̀ rèé diaspora ló wà tààtì ń sẹ́ǹdì owó sí wọn kan máa ṣe ilé kan máa ṣe tọ̀hún tí diaspora ọba máa gbóná bí ajere ní tá à ṣe lọ́run yìí kò ní lọ́run ṣiṣẹ́ o. àmín àmín. ṣe gẹ́tì mọ̀ àjẹ́ kó ṣiṣẹ́ tá a ṣe gbogbo nǹkan tó wà láyé yìí bẹ̀ tí diaspora ọba gbóná bí ajere àwọn tó wà lóò ní jí àwọn wọn ò ní jí. ọ̀tọ̀ lẹ̀ sọ point noted àṣìṣe at least ní december tá a bá lè rí bí rálì méjì tá a gbóná bí eléyìí tá a ṣe kọjá ẹ̀ so àwọn ajídìde iṣẹ́ pọ́n tó wà ló fẹ́ turn up and then bàbá yìí ó fẹ́ paná gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun náà kójú sí lára géèmù ló dẹ̀ ń play géèmù ló wá fún ìfọ́n ó ní mo ṣe pé táìtù ló ní pé ọmọ ayò pọ́nmọ ayò náà fi wá ṣe wọ́n fi wá tayò ní. ṣé géèmù tó dẹ̀ ń play orí wọn lájálé àdéhùn òdìdí because wọn ní ìtàkùn péré mọ́ lòdù pé òun tuntun ló jọ ń lọ gẹ́gẹ́ ṣé àwọn bàbá yẹn ṣèbá amòye nọ́mbà wọn ṣé gbogbo wọn pé hundred ṣé gbogbo wọn pápátá ṣé wọn pé hundred wọn ò pé náà so ohun tó yẹ ká ṣe ni pé tí a bá lè rálì méjì ṣe before thirty first ẹ̀rí kan tá a ṣe lè nílé àwọn èèyàn náà ti gbé kú sílé bẹ̀t ibo náà ti fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀t ní tó ń ṣẹlẹ̀ òjò wípé wíwù leaders ta ló fẹ́ ṣíwájú wa ọ̀rọ̀ ń fa gbogbo kìíní ibà tá bàbá tá ibà ológun ọ̀fẹ́ tá sọ̀rọ̀ ẹ̀ tá bàbá sọ̀rọ̀ yìí á ní aláàfin lòun dúró dé á ní bàbá aláàfin lòun dúró dé tá rí bàbá ní àwọn ọba lòun dúró wọ́n ti wá síra wọ́n mọ nǹkan tó ń ṣe bẹ̀t tá bá múlé gbóná mọ́ wọn lára hmm. tá bá múlé gbóná mọ́ wọn lára in fact rally yẹn a ní láti work on it as soon as possible rally yẹn big rally gidi big protest gidi fún Odùduwà nation ó wà very important. because tí a bá ṣe tá a bá gbé petition jáde àwọn èèyàn ò ní sign yẹn ṣe bẹ́ẹ̀ so rally yẹn gbọ́dọ̀ kó jáde and then petition tó fẹ́ jáde yẹn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fáì ká gbọ́ miss ká gbọ́ ẹni tó ní voice tó yẹ kó tó bá sọ̀rọ̀ báyìí tó ra mílẹ̀ kí àlìyá tó jà lórí mi ti bá bàbá OPG kán ti bá kán ti kán ti kán ti persuade kán ti bá sọ̀rọ̀ kó ti agree tí petition yìí bá jáde báyìí bàbá kan sọ pé petition tó jáde yìí o ẹ̀yin ọmọ dúdú wà ẹ̀yin ọmọ Yorùbá tó wà ń dà sóra ẹ̀ sáìn yẹn ẹ má jẹ́ àtọ́yọ within two weeks petition yìí wá pé ẹ wò pé petition ilé tó tiẹ̀ wá tiẹ̀ máa sáìn ẹ̀ àgbẹ́kẹ̀lé bàbá kankan mọ́ ń sìn àgbẹ́kẹ̀lé àwọn bàbá kankan mọ́ báyìí Hmm. because abá ní ká máa dúró de bàbá kan àwa ní ká wá bá ṣe máa ṣe ètò tí gbogbo nǹkan yẹn pé nísìn kí gbogbo wa múra wa ká múra gírí ká múra gírí ká dìde sí i. diaspora ìdá àwọn ọjọ́ ẹ̀wà yìí kò sí àwọn Yorùbá tó wà níbẹ̀ tí wọn meeting association kí try the person bá ti jẹ́rìí kí wọ́n try pátápátá ní diaspora diaspora mi kan gan ti tó láti sign petition wọ́n ti tó eléyìí tó jà jù ní wípé rally ló ṣe kókó rally ló ṣe kókó because rally yẹn count ni wọ́n fi ń kà count ni. bàbá mi ẹ bá mi ṣe kankan kí n lè kí n lè tún gbà pẹ̀lú mi. òkèlè máa count gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ so ẹ jọ̀ọ́ mọ̀ gbogbo ẹ̀yin ọ̀gá wa pápátá ẹ try tètè work lórí rally yẹn before December tó jẹ́ méjìlá lè ṣe bí a ti ṣe ti kíní ìbò the whole world pápátá ẹ̀yin pé things are changed because àwọn bàbá yẹn wọ́n try láti jẹ́ kí láyé fún bí ìmú wọn nìyẹn o. ẹ ṣeun ẹ ṣe. bàbá wa Dayọ̀ nìyẹn láti bàbá Georgia ẹ rí wọn máa sọ̀rọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ṣé ọmọ Ondo tẹ ní bàbá Georgia ní àbọmọ Èkìtì kán bá a kìlọ̀ fún ìfà ìfàyẹ ìfàyẹmí ìfàyẹ ìfàyẹmí ìfàyẹ fàyẹmí ẹ̀yin èkìtì mo dójúlé yín lé ní o <laughs> bàbá èkìtì ẹ bá kìlọ̀ fún fàyẹmí mọ̀ pé èyàn ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹ̀ rárá rárá hello ẹ jọ ẹ̀yin kọ́ làwọn ẹ máa bá a ṣe ní ṣókíṣókí bàbá mi ọlá ẹ káàbọ̀ láti Israel. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sà. ẹ ní pé mo dákọ̀ gbogbo ẹ má bínú <laughs> ọjọ́ ti lọ tó mo dẹ̀ fẹ́ dúrọ́pù ọ̀rọ̀ kó tó di pé mo sùn. Hmm. ọ̀rọ̀ tí dádì mi tọ́jú ẹ̀sẹ̀ ọ̀tọ̀ ń sìn hmm, tán sọ ọ̀tọ̀ tí ọ̀lẹ̀rọ̀ tó wà nù mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ tí ilé ìtọ́sọ̀ ń sìn hmm, wọ́n rí pọ́ǹtì ń bẹ̀ o. bẹ́ẹ̀ni mo ti náà ti rà. yàrá lè yàn wà very very very very important very very important. ṣé wàá mọ okùn ní gùngùngùn kó má níbi tó ti tó ti ṣe wá ṣe mo gbogbo problem ta ẹ mẹ́nu lé ọ̀rọ̀ obìnrin lẹ́ẹ̀kan nígbà tẹ́ bẹ̀rẹ̀ hmm. program rẹ̀ ṣe mo gbogbo ìṣòro tá à ń kojú lẹ́nu obìnrin ló fà hmm. obìnrin ni ẹ dẹ̀ wá sínú ètò mi ní last week kẹ wá bá a bọ́ àwọn obìnrin sọ̀rọ̀. ẹ wò mí mà kò kọ̀ yé mi ẹ wò mí. ẹ má wọrí ilé ìmí ìṣì ń bọ̀ fáwọn obìnrin màá jẹ́ kẹ́ ẹ mọ̀ má fún yín notification. ẹ mọ reason tí mo fi sọ pé obìnrin. kí ló dé tó fi jẹ́ obìnrin ló fà á ń gbọ́ yín. ẹ ṣe mà wọ́n ní bílé bá ọmọ àlè ni ò ti dàgbà ẹ gẹ́tì hmm. bílù bá ń dàgbà tó bá ń tò àwọn ọmọ àlè inú ibẹ̀ ni ò ti dàgbà hmm. ṣé mo àkọdéètì nílẹ̀ tó bá jẹ́ pé wọ́n ṣe DNA test ṣé mo látòrí àwọn ọba lórí àwọn gómìnà sí i ó fọ́nì máa kọ́. bọ́wá jẹ̀bi tẹ́ ẹ tí mò ń rò lẹ́rò lọ o. ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe bàbá wọn gangan gangan ló bí wọn. ṣé ń gbọ́ bàbá yìí. ilé ìtàgé sábẹ́ ìyá ẹ̀ hmm. tí àlébí tí àlébí sábẹ́ bàbá ẹ̀ hmm. ló pọ̀ jù nù reality ni mà. Hmm. ṣe mọ téèyàn bá ti bímọ kò sí bí wà bí nǹkan tó bá ti lè mú kí ìyá ìyá kó burú nǹkan tó bá ti lè mú kí ìyá ìwà ìyá kó burú títí kọ́mọ ní pé àìrí ìyá mi ni lè fi ṣèyàwó hmm. ìyá yẹn tó ó ti lágbára hmm. nǹkan tó bá ti lè mú kí ìwà bàbá burú dé stéèjì tọmọ tọmọ ẹ obìnrin lè fi sọ pé irú bàbá mi mi ò fi gbàdúrà bàbá yẹn ti lágbára Hmm. so kò sí bí ìwà òbí èèyàn ṣe burú burú tó láyé ìwà àìdálójú àwọn ọmọ ẹ hmm. kò sí bí ẹ̀yà èèyàn ṣe bó ṣe wọ́ọ̀sì tó láyé tó bá ti jẹ́ ẹ̀yà yẹn gangan tó ti jáde àbí tó jẹ́ pé ojúlówó ọmọ ọkọ ibẹ̀ yẹn ló jẹ́ àjò hmm. ẹ lójú àtọba àtàwọn gọ́fúnọ̀sì àtàwọn bàbá bàbá bàbá bàbá ok ó dàbí pé sítórì kan mo gbọ́ tóbìnrin yẹn bímọ mẹ́rin fọ́kọ ẹ̀ tó jẹ́ ọ̀kan tuntun nìtọ́ ọkọ mẹ́ta tó kù tó jọ máa lè ní hmm. ẹ wá sọ fún mi ṣé mẹ́ta yẹn irú ìwà wo ló fẹ́ wù mà kí lọ̀rọ̀ hmm. máa lè yan ní jáde kúrò náà hmm. bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ nǹkan tó wà nílẹ̀ yìí òun nǹkan lóhun ló ń jẹnẹrétì lẹ́nu ayé wa ń sìn Hmm. obìnrin gangan ni pọ́blẹ́mù tó dùn nínú ayé wa ọlọ́run tí ó dùdú àbá dúró tí ó dùdú àbá dúró ó yẹ kán ṣe kó wà lẹ́gà láì sílẹ̀ pé gbogbo ọmọ tó kùn bá ti bí kó máa ṣe dna test ẹ̀ free of charge ọlọ́run bá gbọ́ ìyẹn lákọ̀ọ́kọ́ ṣé wàá mẹ́lẹ́kejì ni pé ṣé mo àwàláì ó wù mí pé ká ní irú kó ìkíyẹn méjì ẹ̀gbọ́n mi yẹn lágídí ọlọ́run mm. bá gbọ́ ó dẹ̀ láction ó wù tó bá jẹ́ pé a ní irú Koiki yẹn méjì alágídí bí èèyàn bíi tiẹ̀ yẹn ó wù mí pé ká rí èèyàn kan omi Yorùbá tó omi Nàìjíríà tó ń dìdì dúródúró ìkan rí èèyàn kan bá a kí abẹ́rẹ́ bọ̀ mm. tó bá ti ń jò á fa ilé tó kù yá lórí oníkálukú ẹni tá lè gbá bọ́ sí á fi gbé ti á fi gbé ẹni tá lè fọwọ́ gbé á fi gbé tẹmọtán bá ti rí èèyàn kan ó dojú sí ọ̀rọ̀ Yorùbá kó kàn kó fagídí fọ tí ò bá ti dẹ́yìn ìpìlẹ oníkálukú oníkálukú kò ní dìde ẹgẹt hmm. ẹ máa ọgbà tí inú àti ń pariwo ẹ bá mi ṣe ní kọkàn bá bàbá mi. ó dà mà ṣé a mọ ẹ jọ mà mi ò mọ bí mo ṣe fẹ́ gbé kalẹ̀ mo tún sọ bóyá ká tún ṣe pósítà wò bíi bóyá ká tún ṣe póstà apart from bóyá ìtàn ṣe ká tún ṣe because póstà yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa fún ní àgbè tó jẹ́ pé kò nínú délé ẹlòmíín wà tó dẹ̀ jẹ́ pé tó bá tó àfọ̀mù délé kò nílò but ṣe mọ pósítà yẹn ojú tó ń lọ tó ń bọ̀ á rí a tún lè sọ fún wọn pé ok lóòótọ́ kínní ó ń generate àwọn bàbá yìí sí nǹkan tó máa ṣe o tí wọ́n bá tẹ̀sí lè organize kán jọ nítorí tọ́lọ́ tán bá tilẹ̀ organize ẹ jẹ́ ká kọ́kọ́ mú tàwọn bàbá yìí ká kọ́kọ́ fi ti wọn ṣe náà ká kọ́kọ́ kọjú ìjà tí wọn mò ń sọ tá a bá kọjú ìjà táwọn pípù yìí nílé ṣe mọ ìjà tá a bá ti kọ sí wọn lápàrọ̀ ọkùnrin jẹ́ sí fúlàní níbi tán bá wà wọ́n á ní nǹkan tó ti lè mú ká láṣọ ṣaṣọ ẹ̀ báyìí dáadáa tá a bá fi tiwa jáfara wàá sọ sí náà ni. ẹ ṣeun ẹ ṣeun bàbá mi. mi ò ní sọ jù yẹn lọ́mọ. thank you sir ẹ ṣeun ó dàrọ̀. Ah, ẹ jẹ́ ká tún gba pè mí ẹ jọ̀ọ́ ẹ máa bá a ṣe ní ṣókí straight to the point ẹ ṣeun bàbá mi ẹ káàbọ̀ sórí ètò. ṣe rí bàbá tó pé mo dúpẹ́ gidi lọ́wọ́ yín ìgbà tó dárúkọ Ọbásanjọ́ ẹ̀yà gbà mọ́ wọn lẹ́nu pé a nídà àwọn bàbá kọ̀ọ̀kan àtúnjà wá jà so ẹ jẹ́ kó mọ̀ wípé bíbí bàyò àsọ̀rọ̀ bàbá bàkọ̀ mọ́ then last caller yìí òótọ́ ọ̀rọ̀ ló sọ gbogbo wọn yẹn ọmọ àlèbáńbàmù ni wọ́n ọmọ àlèbáńbàmù bẹ́ẹ̀ ọ̀rọ̀ méjì péré ni fẹ́ sọ number one ọ̀gbẹ́ni tẹ gbé tó lè tó yín lánàá ọmọ borí o àbí kíní ẹ bá sì ń gbéra àwọn yẹn wá tó ń ṣe nǹkan tó ń ṣe lánàá yẹn wọ́n máa bà bíráàdì yín jẹ́ o wọ́n dẹ̀ wọ́n dẹ̀ máa lè fìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àṣeyàn lé ní. èkejì àwọn èèyàn ti ń pè látẹ̀kọ̀ bàbá yẹn ní pé ká ṣe rálì ń bí bàbá ṣe rálì ń bí àwọn ayé ajáre lẹ́kọ̀ọ́ àwọn èèyàn ti ń pè látẹ̀kọ̀ wọ́n ti jẹ jíjẹ wọ́n ti mu mímu tó bá jáde tó bá yìnbọn sí wọn tí bọ̀ bá wọlé sáwọn bọ̀ ní rìtọ́ọ̀nù ni tó wọ́n ti ní káwọn àwọn àtàwọn lórí ìkè nílùú òyìnbó wọ́n ti gbọ́ pé à ń dáwó owó tá à dá kí la fi ṣe ká fi dọ̀pọ̀ àwọn jẹ́ sáwọn bẹ̀tẹ̀ owó tá à dá kí la fi ṣe àmọ́ bí tó wọ́wọ́ akọ̀ ń dáwó dáwó dáwó ni àlọ́ là ń rí àràbọ̀ so akọ̀ ń dáwó dáwó owó tá à ń dá kílẹ̀ bí. níbo lẹ dáwó sí bàbá mi ibo lẹ̀yin dáwó sí. àṣebí gofund kọ́lẹ̀ ń promote mi. ẹ gofund tẹ dáwó sí yẹn wọn go owó e, everybody can see ẹ lọ wo ibi tí eh, eh, gofund wà ẹ máa rí. àwọn pípù yẹn ti ń béèrè ẹ jẹ́ ká sọ pé kìkì ti gbọ́dọ̀ wọ́n ti ń béèrè pé òkè ẹni àní kan jáde kan jáde wọ́n náà wá jáde pẹ̀lú bá yí àwọn bọ́tí bọ̀ wọlé sáwọn ní rìtọ́ọ̀nù ni sọ jábọ̀ kàmùkọ́ta fẹ́ fowó yẹn ṣe wọ́n ti wà láwọn àtàkùn pé ta sẹ́ẹ̀dì nǹkan sáwọn ó jẹ́ nọ́kàtà la máa fowó rà ẹ̀já nọ́kàtà la máa fowó yìí rà o ẹ̀já mọ̀kọ́ta ẹ̀ fowó yẹn ṣe. ṣe rí báyìí tẹ ẹ ti sọ̀rọ̀ síta ń sìn àti gbọ́ yín ẹ ṣáà wà lórí ah. àwọn group ẹ wà lórí group àwọn ẹ wà lórí àwọn group kan àbí. àkọlójọ́ ń bẹ̀ ní ká ṣe nǹkan gidi. ẹ dúró ẹ má ní ẹ rojọ́ ń bẹ̀ nígbà tí ẹ bá dé orí group ṣé ẹ má bá a ṣe meeting tó bá wà ní US a ní meeting this coming Saturday meeting wà. Wow ẹ jẹ́ ká pàdé nínú meeting so kò kí n ṣe orí atẹ́gùn náà ti máa sọ nǹkan tá a fẹ́ fowó ṣe lélẹ̀ a fẹ́ kó kinní kan àwọn òní ṣe àní ṣèyàn ní bíbá yìí so àwọn èèyàn lẹ́yìn wọ́n lè tìyàn pa wọ́n lè tìyàn pa ń dáwó dáwó èló ni wọ́n ti dá gan èló ni wọ́n ti dá o àwọn èèyàn ò tí ì dá owó bọ́n ṣe ń pariwo pariwo kán dá owó kán dá owó àwọn kan náà tún sọ pé. ìyá mi ìyá mi ẹ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ hmm? kí ni easy sọ pé kè ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹni ká ṣe kíní o ok ẹ má wọrí ẹ fún wa lóṣù méjì ok gbogbo ẹ̀yà ayé ẹ ti gbọ́ o àwọn tèkù nǹkan tó ń béèrè o oṣù méjì o ó yá o ẹ jẹ́ ká organize àmọ́ mọ̀ bí tá a lọ bẹ̀tẹ̀ eléyìí mi lè parọ́ fún yín ìyá mi eléyìí tá a ṣe lọ́wọ́ yìí ẹni mọ́kọ́ gbọ́rọ̀ kíní lẹ́nu ẹ̀ ní obìnrin London yẹn nǹkan tó dẹ̀ sọ lẹ́nu wọn ni pé owó yìí o tá a bá jagun tán o a máa fi gbọ́ra wa ṣé àti ẹ̀kọ́ nǹkan tí yàrá sọ nìyẹn òbí London nìyẹn nǹkan tó sọ nìyẹn. ẹ ní obìnrin London sọ̀rọ̀ nǹkan tèmi máa tèmi wá sọ fún yín ṣebí US lẹ́yìn wà. Hmm? tó bá di Saturday ẹ jẹ́ ká pàdé èmi máa ṣí ẹ ẹ líǹkì fún yín ẹ jẹ́ ká pàdé nínú meeting ẹ mọ bó ṣe ń lọ ṣó ti yé yín ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé wọ́n ní right information ẹ wọ́n kàn máa wọ́n máa confuse àwọn èèyàn ara nǹkan tó ń dá wàhálà sílẹ̀ láàrin wa nìyẹn. ìyá mi obìnrin London yẹn ìyá yẹn ìyá London àbí mi tẹ fẹ́ mọ orúkọ sọ jáde lẹ́nu wọn nìyẹn mo proof sọ wọn pé. ṣebí ẹ ṣebí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ká kúrò eh. ẹni tí ẹ̀mí bá wà tí ẹ̀mí bá wà ni wọn máa tọ́jú ẹni tó tẹ̀mí wà eh, ṣebí ó yẹ ká kọ́kọ́ fi owó protect ara wa ni owó yẹn máa kọ́kọ́ protect ara wa ni ìgbà tá protect àwọn èèyàn àwọn èèyàn wo tí ì dá owó wọn àti èfi owó sínú kìnìún eh, ẹgbẹ́ ṣe tó àgbà ṣe pé a ní define focus a ní define purpose ẹ̀yin ẹ̀yin má wọrí ẹ̀jẹ̀ ká ṣe kí ẹ Saturday táwa jáde pé ok owó yìí o oṣù méjì o mo ta fi ṣe lélẹ̀ yìí o. ẹ̀yin nǹkan tó bá gbé nǹkan lé yín lọ́wọ́ ẹ ẹ ìbínú lẹ máa fi yìn káàkiri káàkiri káàkiri o ẹ bá mi ah, ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí mo ti hàn pé irú yín báyìí a máa ń láti mọ́nítọ̀ yín dáadáa ẹ ẹ̀yà ẹ̀yà ẹ̀yà jù sí mi ni o tẹ́ bá jù sí mi pẹ́rẹ́. ẹ̀yin fáànù àbí sílì ni yín lórí <laughs> fáànù <laughs> ṣé fáǹsì náà ń pè àbí ọmọ Odùduwà mi ò ní fáǹsì ọmọ Odùduwà ẹgbẹ́ mi òun ni mo máa ń pè wọ́n náà you are not my fan we are ọmọ Odùduwà <laughs> ẹ lè ti yan pa ẹ. Eh? ó yá ó yá ó yá ó yá ó eré òré òré òré ó ẹ bàbá mi bàkáì láti France ẹ káàbọ̀ mo ti fẹ́ kí yín tipẹ́tipẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ìgbà ọlẹ máa lọ bá mi fa Tinubu ya ìgbà ọlẹ máa bá mi fa wọn wa àwọn Sanwó-Olú gbogbo wọn yẹn ìgbà ọlẹ máa lọ àmọ̀tẹ́kùn ìgbà ọlẹ máa lọ fà wọn ya èèyàn kan lè máa já àmọ̀tẹ́kùn kó má lọ ká má rí i pé ó lọ fa gbòǹgbò kan tún ẹ bẹ́ẹ̀ ni ẹjọ àrètí action ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí bàbá àròpọ̀ ire àyọkúrò ibi o ire ire ire lójú owó rire la máa rí bí mo ṣe ń sọ bọ̀ lẹ́ẹ̀kan sí wọ́n ní ọmọ ayò eré ni wọ́n fi ọmọ ayò ta yo àwọn ọmọ Yorùbá ti wá di ọmọ ayò lọ́wọ́ àwọn kì í ṣe àwọn gómìnà mo ti sọ̀rọ̀ àwọn gómìnà gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ẹ bá mi ṣe ẹ̀ káàkiri lẹ́ẹ̀kan sí Rọ́mọ Èkìtì èkìtì kété kí la ẹ ti ṣe èyí sí o èkìtì kété ìyẹn ọmọ náà ìyẹn ni káwọn ṣe bàbá rò pọ̀ ebó yẹ máa òkè ó dà pòǹdò lẹ́yìn ẹ̀yin tẹ́ bá jẹ́ kìtì ẹ pè wọlé o káwá bá mi fi èkìtì sọ̀rọ̀ fún wọn o torí ìfàyẹ wọn ìfàyẹ wọn ìfàkúfà ni ó máa fà fún yín o ìfàkúfà ló máa fà sínú ayé yín tẹ́ ẹ bá tún tẹ́ sọ wípé náwó nàìjíríà tẹ́ ẹ ń tẹ̀lé báyìí ọ̀nà ọmọrin anú máa ṣe ọmọrin a ìfúnmọrin aláyẹ o ìfúnmọrin akọ́bakọ́ba káàkà ṣàárẹ̀ àárẹ̀ kàárẹ̀ kókó débẹ̀ ó ṣe kíní kan mi ò gbédè yẹn mo ṣàmọ̀ọ́rún mu hmm? tẹ́ ẹ̀ ń sọ pé torí tó dọ́mọ tèdè yín kíní kan kó débẹ̀ kó ṣe kíní kó débẹ̀ kó lọ ṣe kíní àdébì àfọ yín lórí àdébì àfìyà jẹ yín ìyá kún yà mọ́ yín òṣì akún ó sì mọ́ yín bó ṣe máa ṣe nìyẹn ó kàn jẹ́ pé máa fi kó bá gbogbo àwọn ọmọ yorùbá ni ẹ bá tún ní ọmọ èkìtì kan ni kó ṣe ẹ wá tún wá gba ten one one one thousand three three thousand ẹ dẹ̀ tí wọ́n ti ń kó yín jọ káàkiri o ẹ obìnrin náà la bá ń bẹ̀ tẹ́ ti ń rùdí kiri ẹ obìnrin la bá ń bẹ̀ káàkiri o ẹ tún ti ń gbowó ẹ̀yìn tó jẹ́ pé ọmọ yín náà ń pa káàkiri ó yẹ kí ọyàn yín kó máa kó máa kan yín ó yẹ kí ìdí yín abẹ́tẹ̀ fi bí kó máa gbóná mọ́ yín kó máa kó máa gbóná mọ́ yín kẹ́ ẹ máa fi gégùn fún àwọn ìka yẹn ẹ̀yin lẹ́ ń gbowó káàkiri ẹ three thousand five thousand ten thousand thirty gbà ṣé ẹ ti ṣó ton ṣòro ayé yín ṣó ton ṣòro ayé yín gbogbo ojú ọ̀nà tí ẹ̀ ń káàkiri tí ọlọ́kadà ti ń gbáyàn tí tírélà ti ń já àwọn ọmọ lójú títì tí gbogbo ẹ̀ ń jágajàga jágajàga tí ìfàyẹ wọn tí ò ṣe tó lóun fẹ́ lọ ṣe àrẹ́ṣẹ́ òun ló máa tó orílẹ̀-èdè alákìísà alákìísà ni wọ́n torí tán bá jẹ́ aláṣọ ni wọn ò ní máa ṣojú kòkòrò wọn ìwé wàá jẹ wàá jẹ mú mi mú mi ń wọn máa ranjú ranjú mọ owó pé máa kọ kọ kọ kọ ẹ ẹ ṣe ìyá mi Susan ẹ kí ló dé ẹni tó bá máa dáṣọ fún ni tọrun ẹ làkọ ẹ wake up ẹ sọ jí àwọn ilé ìwọ́n wọ́n ti parí ọ̀rọ̀ gbogbo ọmọ ọmọ ọmọ ilẹ̀ Yorùbá wọ́n ti mọ̀ pé tá a bá ti lè pín báyìí àṣírí ti tó àpò sọ́nà àbáyọ fún wọn ẹ rí nǹkan tó ń ṣe ni wọ́n ń ra citizenship citizenship káàkiri àwọn kọ́ńtì tó wọ́n ti mọ̀ pé wọ́n ti ta ilẹ̀ yẹn tán wọ́n ti ta ilẹ̀ yẹn tán wọ́n ti gba gbogbo ẹ̀ tán wọ́n wá ń ra citizenship káàkiri tó máa fi gbé bẹ́ wọ́n wá fi ẹ̀yìn sẹ́nu ìyá yẹn pé ó yẹ ẹ máa bá yí ẹ máa bá yí hello ẹ lọ olóòtú ẹ kú ètò. ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣeun ṣe ń gbọ́ mi clearly. à ń gbọ́ yín tẹ bá ti sọ̀rọ̀ tán bàbá mi ẹ máa ẹ jọ torí ẹ lè rí táìtù mi oyún ọmọ ayọ̀ á mú àwọn mídíà wa mò ń bọ̀ lórí wọn àwọn àwọn igbákejì ikú igbákejì ìkà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ gbóhùn sókè bàbá. ẹ ẹ so ẹlẹ́yìn gbọ́ mi clearly àbí. à ń gbọ́ yín. ẹ ok. bàbá mi adéjọ màá pè yín so ẹ wo ẹ ní ọmọ ayò àbí. bẹ́ẹ̀ni eré náà lè fọmọ ayò ṣe bẹ́ẹ̀ni. ó dáa ọ̀rọ̀ yín ti yé wa ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé bónígbà bá ṣe pé gbà òun la máa ń bá pè é ń gbọ́ mi dáadáa ẹ jẹ́ ń stop mo fi ń gbọ́ yín torí ó ń pò sí mi létí ṣe rí bónígbà bá ṣe pé gbà la ṣe ń pè wọ́n á fi àwọn èèyàn wa wọ́n á fi wọ́n ṣe eré ó máa rí bẹ́ẹ̀ nítorí ẹ̀ máa fà á ìwà àwọn èèyàn wa náà ni nítòótọ́ o a ní àwọn nǹkan kan tó ń ṣiṣẹ́ against àwọn tó wà ní Nàìjíríà nǹkan nọ́mbà one tó ń ṣiṣẹ́ against wọn òun ni education ẹ rí i pé even àwọn tí wọ́n ń jáde ní yunifásitì ń sìn tẹ́ ẹ̀ ń rí yẹn tí ọmọ ẹlòmíì bá sọ òyìnbó nínú àwọn kọ́pà yẹn ẹ̀ẹ́dẹ̀fẹ́ lè ṣá nígbà tí. ṣé ẹ ń gbọ́ nǹkan tí mò ń sọ? à ń gbọ́ yín. ẹ̀ẹ́fẹ́ lè fún nígbà tí pé o dẹ̀ sun owó ná o kú lọ kọ́ télọ̀ nǹkan ó pè ó pè àwọn òbí ẹ̀. so àwa a ti jáde. ṣé àwọn ọmọ wa tí wọ́n ń sọ òyìnbó ṣé òyìnbó ṣé èdè bàbá wọn ṣé máa fèdè bàbá wọn kúkú wọn ní gbogbo. ẹ mo kàn fi òyìnbó yẹn ṣe bíi símbò ni pé èèyàn ò gbọ́dọ̀ lọ hmm. léèwé ó lọ ọdún mẹ́fà ó tún lọ six three three four ọdún mélòó nìyẹn ti mọ iye tó jẹ́ kó dẹ̀ jẹ́ pé èdè kan ni wọ́n fi ń kọ which is èdè òyìnbó àfi tá a bá ń tanra wa hmm. kéèyàn yẹn má lè sọ òyìnbó yẹn yanrantí kó hmm. má sí yàtọ̀ so ẹni tí ò lè sọ òyìnbó kí ló fi kàwé ṣe understand nǹkan tí mò ń sọ wọ́n kàn ń ṣe kọ́pà kiri ń sìn ni mi ìmọ̀ ń tán kọ́ wọn léèwé ìyẹn problem àìní education yẹn àìmọ̀ bí ayé ṣe ń bí ayé ṣe ń lọ bí nǹkan ṣe ń lọ a mọ̀ ipá bàbá wa ò kàwé ó jẹ́ kán rí wọn cheat but àwọn youth òde òní tarò parán léèwé gan eh, aláàbọ̀ ẹ̀kọ́ ni wọ́n ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan lẹ́yìn yẹn poverty náà ń work against àwọn èèyàn ẹni tẹ́bí bá ń pa á jẹ oúnjẹ wọ́n ní wọ́n ní kò sí òmọ kò tọ́ àbí bákan oúnjẹ tí ò tọ́ ló máa jẹ ìyẹn ni wọ́n ṣe ń rí wọn gbá káàkiri tán fi dàbí ọmọ ayò ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni pé àwa tá a wà lókè òkun tí Ọlọ́run ní kí ojú wa ti là pé so báyé ṣe rí rèé bó ṣe yẹ kéèyàn ṣe ètò òlú rèé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa gidi gan hmm. iṣẹ́ pọ̀ ní ọwọ́ wa gidi gan nítorí àwọn tó wà nílé yẹn hmm, a fún àwọn tí wọ́n ní akíkanjú tó ń dìde tó ń dìde o ta dẹ̀ ń rí o ṣùgbọ́n kò tí ì tó kò tí ì tó kò tí ì tó so nǹkan yẹn iṣẹ́ yẹn ọwọ́ wa ló wà hmm. bá a bá ṣe máa ṣe láti kẹ́kọ̀ọ́ because èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ń rò pé ọ̀rọ̀ tá a gbé dání yìí nǹkan ìkánjú ni kì í ṣe bẹ́ẹ̀ o kì í ṣe bó ṣe bó bá ṣe ṣe lónìí ká gbà ṣùgbọ́n àwọn iṣẹ́ kan wà tá a máa ṣe tó ti yé yín so iṣẹ́ yẹn lára àwọn èèyàn wa ló wà bí a ṣe máa jẹ́ kán mọ̀ because wọ́n mọ̀ ọ̀tún yàtọ̀ sósì o wọ́n dẹ̀ rò pé bó ṣe yẹ kílé ayé wà bẹ́ẹ̀ làwọn ṣe ń pè yẹn so ẹ kú iṣẹ́ o ọlọ́run á ràn yín lọ́wọ́ o nǹkan tó fi tó fi dàbí ọmọ ayò lójú tèmi nìyẹn tí bá fẹ́ dá sí ní ṣókí so bá ṣe máa wá ṣe é ó kù sọ́wọ́ wa ó kù sọ́wọ́ ọlọ́run torí àwa ti mọ̀ bẹ́tà ẹlòmíì gan ò kàwé ṣùgbọ́n àwọn ìlú tó wà wọ́n pè ní ọ̀làjú exposure ó rí i pé ẹ̀ẹ́n so bó ṣe yẹ kó rírè so téèyàn bá jẹ kánsẹ́lọ̀ kò mí pé ó kàn lè máa gbàyàwó ládùúgbò kò mí pé ó ti di ṣó ti yẹ yín ẹlòmíì ò tiẹ̀ understand wọ́n bìlí pé gọ́vnà yẹn ó lè ọlọ́pàá gan máa nà wọ́n sójà máa nà wọ́n àwọn èèyàn tún máa wọ́n tún máa yin sójà yẹn pé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n kí ni ìwọ náà wá dọ́ sọ ọ̀dọ̀ sójà wọn ò mọ̀ pé sójà ẹni tá a kọ́ ní ìjà kó lè gbèjà aráàlú kó lè lọ kọjú ogun tó ń bọ̀ láti ta ni wọ́n bìlí pé toró ti jẹ́ sójà yẹn gbogbo tó bá ti ṣe àṣegbè ni hmm. so ọlọ́run á pẹ̀lú wa. àmín ẹ ṣeun gan ni. tó ẹgbọn ibi táwọn tún gbé ọ̀rọ̀ tí wọ́n gbà ní pé n tó fi jẹ́ pé a di ọmọ ayò a jẹ́ pé a nílò ká sì máa ṣí àwọn èèyàn wa létí torí pé kí ni wọ́n ní ẹ̀kọ́ ó máa ń túni sílẹ̀ nínú ìgbèkùn ni. Eh, knowledge is power knowledge is freedom is deliverance ẹ jẹ́ ká tún gba ìpè hello. ẹ kú ètò ìyá. ee bàbá nìyẹn kò fóòtù fẹ́ tẹ̀. àbùkù dáa fún àbùkù dáa fún yín. àmì àṣẹ. bẹ́ẹ̀ ṣe ń jáde kò ní rẹ̀ yín ẹ̀ ní sáré. àmì o àmì ọdún ọdún yẹn á yá bó fún gbogbo wa àá ṣe inú owó náà àlàáfíà ara tọmọtaya tọkọtọkọ ṣẹ́rí mo fẹ́ dá sétò àwọn èèyàn wa ẹni tó sọ̀rọ̀ kó tó di pé bàbá tó sọ̀rọ̀ lọ yìí ẹni tó sọ̀rọ̀ kan tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣẹ́rí ọlọ́run jẹ́ kí ọlọ́run jẹ́ kí ojú wa là hmm. ká dẹ̀ máa ní àròjinlẹ̀ lórí gbogbo nǹkan tá a bá ń ṣe a ní kan dáwó wọ́n dáwó owó tán dá kò tí owó tán dá gan kò tí ra àpò ráìsì half trailer kì í ṣe ráìsì la fẹ́ fi ra o èmi kàn ń fi ṣe sample ni o. bẹ́ẹ̀ni ká má ti sọ lógun ọ̀fẹ́. <laughs> ká má ti wá sọ lógun ọ̀fẹ́ ẹni tí ò dẹ̀ rógun rí àbẹ́ni tí ò jagun rí àwọn irú wọn ló máa ń bọ̀ ta ló máa ń sọ pé ìkíní kan ẹ jẹ́ ká lọ dàrú kì í ṣe stéètì la fẹ́ gbà o kì í ṣàdúgbò o kọ́ńtírì

tán bá mówó wá fún yín táwọn míì bá tún dìde lọ́la pé wọ́n. bàbá wa Ifáṣọlá nọ́mbà yẹn wọ́n ti bá wa tẹ̀ sísàlẹ̀ ẹ bá wa wò wọ́n ti pín ní ẹ ṣeun sà. táwọn míì bá tún dìde lọ́la pé ẹ ẹ mú kinní wá afẹ́fẹ́ rẹ̀ pa wọ́n fi pé nígbà rálì tá a ṣe kọjá wọ́n fi pé bọ́n ṣe ń fi wá jẹun tẹ́lẹ̀ wọ́n lè máa fi wá jẹun sìn. nǹkan tó wù yẹn wà fún ọ̀tọ̀ ni ẹ dẹ̀ má máa rò pé bóyá gbogbo àwọn tó gbé ètò GoFundMe kalẹ̀ ẹ má rò kúrí wọn ò pé báwọn kan bá tiẹ̀ ń bọ́ yín lẹ́yìn àwọn tí òótọ́ ń bọ́ yín lẹ́yìn pé owó yẹn wọ́n ń gbà wọ́n ń nọ ni àwọn tó ká téèpù tó níṣẹ́ lọ́wọ́ wọn ń sáré bí pa àwọn ló ṣe kíní ló ṣe gómìnfọ́mì ẹ̀dẹ̀ má rò pé yẹtẹ dá síbẹ̀ ojú ọ̀hún mojú ọ̀rọ̀ lárí náà máa ń rí owó náà máa ń sọ pé yẹn àwọn kan ti ń kó jẹ gbàdẹ̀ hmm, bá máa wò ó ń sinmi tí ò dá sísì náà ló máa bèrè báwo náà ṣe náwó. sọ̀rọ̀ mi yẹn ṣe rí ọ̀rọ̀ ìjà agbára kò rí bẹ́ẹ̀ rárá rárá ifùkó tiẹ̀ jẹ́ stéètì lẹ́fẹ́ gbà ṣé káàtì ẹ̀ ní a five thousand àbí six thousand ṣé six thousand ó ṣe gba ó ṣe gba street lásán ká máa sọ state Hmm. ṣó ṣe gba street lásán ká máa sọ stéètì hmm. ẹ lọ wọ àwọn Nnamdi Kanu ẹ wo nǹkan tó ń gbé jáde ṣé tó bá pe àwa pé ká dáwọ́ pé kẹ́nìkan kan bá ṣe jẹ́ Yorùbá kí gbogbo ọ̀dà fifty fifty euro àmàrà àwọn tó máa takò wá àṣẹbí kóńfọ̀mù yẹn wọ́n ṣe tán làwọn èèyàn dìde pé ẹ skáàmù ni ẹ kìíní kan ni ẹ̀dẹ̀ fẹ́ jà ẹ̀dẹ̀ fẹ́ bọ́ lóko ẹrú eh. ẹ̀dẹ̀ ń fẹnu ba nǹkan tó ń ṣe ẹ̀dẹ̀ fẹ́ bọ́ lóko rí nǹkan tó dáhùn yìí nígbà tí nam kanu lọ́ọ̀ṣì àwọn security agents gbogbo yín lẹ́rìn pé ah yorùbá ah kìíní kan ẹ mọ ibi tó ti bẹ̀rẹ̀ ẹ mọ ibi hmm. owó táwọn yẹn ti dá tí wọn yẹ lọ́wọ́ wò tán ọ̀bọ síta bẹ́ẹ̀ gbọ́ níta pé ah ìnàmdíkanu ọgbọ́n ah, wa ọgbọ́n nípa ìbò. àgbọ̀ nǹkan kan tẹ̀ ẹ̀já pé wò hmm. báyìí náà ni tó bá dáwó tí ò ti tó ah, ah. fifty thousand dollar wọn máa hmm. bọ̀ ta ẹ báwo náà ṣe ṣe ẹ fún ọ lówó kọ́nà rẹ̀ pàkọ́nà àwọn wo lẹ fẹ́ yìnbọn tó bá tiẹ̀ fún yín lówó yẹn pé ok ẹ lọ ra nǹkan tẹ fẹ́ ra kẹ yìnbọn à ní gbọ́ nǹkan àwọn míì ti gba seven hundred thousand lọ́wọ́ wa rí nígbà nígbà eh, ìgbà rally àgbọ̀n jáde wọn padà jáde. wọ́n ti fẹnu pa àwọn èèyàn gorí wọn ò wú mọ́ lórí wọn òwú mọ́ lórí GoFundMe yẹn fún gbogbo oríṣiríṣi táwọn yóò sọ káàkiri àdẹ̀fẹ́ bọ́ kúrò lóògùn ẹ ẹdẹ̀fẹ́ kan kówó síta. ẹ bá mọ bó ṣe fẹ́ náwó tẹ bá mọ tí gbogbo yín bá ń sọ pé ẹ fẹ́ mọ bó ṣe fẹ́ náwó tẹ bá mọ bó ṣe ná tẹ bá mọ bó ṣe ná kí ni nǹkan tó máa yọ nínú ọ̀dọ̀ Oòduà yìí tó bá kó fún yín náà ẹ máa ná ni ẹ ní jáde tẹ bá rọ ọlọpàá ẹ máa sá tíyàwó yín bá bù yín láṣọ sùn ẹ máa sá máa sá lẹbẹ tí owó wo náà tiẹ̀ tí ń ná kò tiẹ̀ sẹ́nibọ̀dì tó ti náwó torí à ń gbọ́ oríṣiríṣi nọ́sẹ̀nsì náà sọ káàkiri kò sẹ́nibọ̀dì tó ti náwó kán lọ wo GoFundMe yẹn mo gbọ́ nǹkan kan lẹ́ni bàbá mi mo gbọ́ nǹkan kan lẹ́ni tó ń fẹ̀sùn kan tó ń fẹ̀sùn kan àwọn èèyàn pé wọ́n ti náwó wọ́n ti ń lọ yọwó ẹ gbọ́ kẹ́ ẹ lè máa ṣe ẹ̀ káàkiri kò sí anybody tó ti fọwọ́ kan GoFundMe kò sí tẹ́ ẹ̀ bá ní news tó tù dáadáa kẹ́ ẹ find out dáadáa ẹ má máa gbé ẹjọ́ tẹ́ ẹ mọ̀ ìdí ẹ má máa gbé káàkiri ah, ẹ̀yin ẹ̀yin kí èsì ara yín ẹ kí èsì ara yín kí ló ń ṣe wá kí ló ń ṣe wá kí la fẹ́ gbà nínú gbogbo tá a ṣe yẹn. ẹmọ iye táwọn ibo táwọn ibo eh? ti ní lọ́wọ́ ẹmọ irinṣẹ́ kan ti ní lọ́wọ́ ah. ṣé anybody gbọ́ ṣé ẹnìkan pàmò. ẹnìgbà wọ̀ náà ni lórí how much gbogbo ayé ló lè rí GoFundMe tí wọ́n ti dá síbẹ̀. èlò náà dá èlò náà dá èlò náà dá èlò ló ti wà ń bẹ̀ ẹ kí la fi ń ṣe ẹ fún wọn lówó kan fi rẹ̀ pa ṣé kán bá tiẹ̀ kó gbogbo owó yẹn fún ẹni tó sọ̀rọ̀ yẹn pé kó kó àwọn bíìmù jọ tó lè bá òdúrà fún wa láàrin ọ̀sẹ̀ méjì tó bá lè gbà á ń ta tú owó yẹn fún ẹ kò dẹ̀ tọwọ́ bọ̀ pé kò dẹ̀ lọ búra ń di ògùn tó bá mọ̀ kó lè gbà tábà kówó yẹn yẹn fún yín kẹ lọ bá in the next two weeks ẹ kàn fẹ́ ẹ nǹkan tó da ẹrò bí ẹrò bó yìí sì bẹ́ẹ̀ kakọ̀ lọ mu nǹkan tó ń lọ́jà ni àwọn tá à ń bá fa kínní àwọn ló wà ń power ẹ fi pé akọ̀ máa ṣe gìrìgìrì á lọ bẹ̀ ìjà ká máa lù á jà á lọ lose á ṣẹ̀ wàá bọ́ sóko ẹrú pátápátá. bàbá mi kan tí a ń ṣe kò ń ṣe power nìkan àwọn kọ́ńtì tán tún support wọn tán fún wọn ní àwọn nǹkan òun ìjà tán fún wọn ní gbogbo ṣọwọ ṣọwọ owó gúgúrú títí wa yẹn òun ló fẹ́ àbí ẹ mọ̀gbà tí Nnamdi ti ń babọ̀ ẹ tó ti ń babọ̀ tó ti ń dáwó bẹ̀rẹ̀ tiwa kò tí ì pọ̀ kò tí ì pọ̀dún kan wọ́n ti ń sọ owó tó dáadáa kíní kan tó dáadáa èyí lẹ pọ́ìsì máa ń dẹ àwọn tó fẹ́ dáwó pé kọ́ máa dáwó pé owó yẹn wọ́n ti ń yọ wọ́n fẹ́ fi ṣe nǹkan kọ́ fún wọn kọ́ lọ fi rẹ̀ pa mm. ọlọ́run akóyin yọ ọlọ́run akóyin yọ bẹ́ẹ̀ dẹ̀ bá mọ̀ pé kí gbogbo akúkú wà lóko ẹrú tẹ̀ní bẹ́ẹ̀gì lójú járúwé everybody will find a way sọ̀rọ̀ mi ni so ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ye tàti ní ìsìtẹ́ tí ń barista àmọ́ye tàti ní tẹ̀ ń pe wàsíù kó wá kọrin fún yín ẹ jọ ń torí ọlọ́run ẹ jẹ́ àwọn tó gbé kínní ìkàlẹ̀ wọn ń sọ ọlọ́pọlọ kúkú wọn ọ̀dẹ́ ń sáré bí pa ẹni tó bá fẹ́ mọ̀ tó bá fẹ́ mọ̀ díẹ̀ ìwọ náà máa bá wọn lọ mítìn kó máa gbọ́ gbogbo nǹkan tó ń sọ kó dẹ̀ máa béèrè kó máa béèrè question kó máa wá sórí live live show kó dẹ̀ máa kó máa sọ nǹkan tí ò tọ́ ẹ owó owó àwọn tó bá gbọ́ yẹn sìn tó bá fẹ́ dáwó wá ní àwọ̀ yẹn wọ́n ti ń ná wọ́n ti fẹ́ yọ. ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fẹ́ gbòdúdú ẹ fẹ́ gbòdúdú ẹ fẹ́ rò bí nǹkan tó ń tà lọ́jà ti máa lọ mú ni. ẹrù ẹrù kí tí bàbá Kọ́lá wa ojú wa gbogbo ayé rí ń pe fídíò. ẹ ṣe wa ẹ̀yin ọmọ sùúrù yóò ń ṣe kì í ṣe àtàkàrà kì í ṣe mọ́ínmọ́ín o yóò follow spiritual ó follow everything la máa fi ṣe but kì í ṣe kíní nìkan kì í owó nìkan hmm. àánọ́ra àánọ gbogbo nǹkan sí so kẹ má rò pé bóyá owó tí owó ti ra Toyota Camry tẹ́tí ń sọ pé kọ́ lọ kó jáde wọ́n fẹ́ rẹ̀ pa àparò lẹ́ ń lọ pa ẹjọ́ ń tọrọ ọlọ́run ẹ ṣé gan ìyá mi ẹ jẹ́ yín lẹ́gẹ́ lómi sọ̀rọ̀. tọ bàbá wa ti bá wa yanjú ọ̀rọ̀ yẹn ìyẹn ti lọ bẹ́ẹ̀ ẹjọ́ ń tọrọ ọlọ́run ẹ̀kọ́ gbóná ń fẹ́ sùúrù lóòótọ́ gbogbo nǹkan tá à ń wo ìta à ń sọ tèmi fi jáde síta pé ọmọ ayò pé ọmọ ayò náà fi wá ta òun ni láti tàwájí àti àwọn tó wà nílé wípé ẹ ẹ má jẹ́ káwọn bàbá kan fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ pé wọn á ní wọn ṣe restructuring o ẹ má bínú àkókò mi gan ti lọ ṣe ráwọn mídíà ó dà pé máa wá ṣe ètò yẹn ẹ̀yin èèyàn ẹ pàdé mi bóyá Wednesday tó dọ́run bá fún mi lórí ọ̀fẹ́ a máa wá ṣètò mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn mídíà àwọn mídíà wa tó jẹ́ pé gbogbo ohun tó ń lọ lágbàáyé tiwọn wọn ò rí wọn ò rí nǹkan kan gbé kò ṣẹlẹ̀ náìjà rárá rárá láti ẹ̀ ti fìdí àwọn èèyàn wa àwọn àwọn àwọn àwọn oníjẹkújẹ àwọn àwọn ìránṣẹ́ ikú ìránṣẹ́ ìkà àwọn òrí kankan wọn òrí kankan gbé nínú wọn mò ń bọ̀ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn odidi ètò kan ni fún wọn ẹ jẹ́ kí n tún gba pè yìí ọmọ ayò ni wọ́n ń fi wá ta o ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ́ o ọmọ ayò ni o ọmọ ayò ni àwa ní ká dìde ká jára wá gba o màmá mi ẹ gbóhùn sókè. hello ìyá mi ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o ṣé àlàáfíà lẹ wà. àdúpẹ́ mà àlàáfíà. ẹ kúṣẹ́ o òní tí ń kò ní rẹ̀yìn olórúkọ jésù. mo kí gbogbo àwọn tó wà lórí pọ́fọ́ọ̀mù ọlọ́run agbalẹ̀ wa fún wa o. ojú òní tí wà lágbára ọlọ́run. ọ̀ṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ tó ń sọ omi omi omi sì wà láàmú omi wà láàmú hmm, nǹkan tí yorùbá ró mọ́ra kì í ṣe nǹkan kékeré. So yín ìyá mi but tí a bá máa tètè máa yọ àwọn kankan láàrin wa which is yorùbá níta ẹ̀ bá yọ ọ̀kan dá hmm. láàrin ìrẹsì ó hmm. máa ba nǹkan jẹ́ So ti yé yín ṣẹ́rẹ́ ẹni tó pè lẹ́ẹ̀kan tó ń béèrè nípa GoFundMe ṣó yé yín ṣe rí àwọn kankan wà tó jẹ́ wípé àwa yorùbá ní láti wà very very careful a ní láti wà very very careful ọ̀rọ̀ ọ̀rọ̀ yorùbá nation yìí náà ló dàbí pé kálukú mọra wọn kò sẹ́ni tó mọra wọn. kí ló gédẹ̀ tó gé jẹ ọlọ́run má ṣe wá lẹ́rú ẹnìkankan ẹnìkankan wo ní gbé bàgẹ anybody. nǹkan tó ń ṣe sílẹ̀ yìí everybody ní access láti lọ wò. bẹ́ẹ̀ni ojú táyé ni. ẹ kàn lè wá sórí platform kẹ máa béèrè fowó kan kinní kan and i'm sorry to say èmi ò mọ ẹni yẹn lè pè padà kó bú mi o it doesn't matter but he sound to me wípé ẹni tó originate tó kọ́kọ́ dá komí tó dá wàhálà yìí sílẹ̀ lórí wípé àwọn tó ń dá GoFundMe lẹ́yìn wọ́n máa lọ jí ni olè ní wọ́n oníkíní kan ẹ wá ibi tá a wà yìí kò sí ọmọ kíní kan ni wọ́n lè sọ. ẹ sábọ́ọ̀dù jẹ èèyàn burúkú tó fẹ́ da ìgboro rú. òun lọ́ọ̀fọ̀ yìí bó ṣọ̀tì fúnjọba màmá mi ẹ tẹ má ẹ má mú ọ̀rọ̀ àwọn pípù yẹn ẹ má mú ọwọ bíbá ìmọ ẹ eh, because àwọn ò fẹ́ ẹni tó máa tiẹ̀ ta tán àfọn tó máa ta anything sí wa lára ń bíbá yìí ẹ bá yẹn bá wà wọn yan sí. tẹ bá jẹ́ fọlọwà ẹ bá jẹ́ fọlọwà ẹ nǹkan tó bá sọ tẹ bá believe ẹ lọ believe ẹ nobody force anybody to put money inside the GoFundMe because ẹni tó tó máa ń pè yẹn ohun ẹ ohun ọmọ ọmọ tó máa ń tẹ̀lé ni mo mọ̀ mo mọ̀ ohun yẹn dáadáa so ẹ má fi ti yín ẹ má wàá fi ba àìgbọ́yé because àwọn ẹ̀mí ni à ń try láti save àní nǹkan tí bàbá mi kan sọ kí n tó pè wọlé nìsín wọn lẹni tó ń béèrè yẹn gan bàbá wádìí ẹ wò bóyá ló dá wọn pì kí ló dé náà wá ìsìnkẹ́ pé gbogbo nǹkan Yorùbá ló máa ló máa ní dáàdi àwọn mi ní what is it ẹ ṣe màmá mi wọ́n ti gbọ́. èló lẹ dẹ́tẹ̀ ń jẹ́ra mọ́tà. ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká dúró much lórí ẹ̀ wọ́n ti wọ́n ti. <laughs> a máa dúró much because bó ṣe ń lọ káàkiri gbogbo platform nìyẹn ẹ̀yá mi ẹ jẹ́ ká kọ́ lè TV load nìyẹn. yes gbogbo àwọn ọmọ gbogbo àwọn ológun ọfẹ ló yẹ kárì láìlè lórí ìnà ẹ mo gbọ́ ní ìsìnkọ lánàá nísìn bàbá tún ẹ̀ńdọ́ọ̀sì bàbá ọ̀yọ́ bàbá ọ̀yọ́ tún ẹ̀ńdọ́ọ̀sì wípé kí Tinubu máa kókó kókó fọ ọ president for twenty twenty three tó máa ń láwò gbọ́ gbogbo pátá. ara tá à ń sọ nìyẹn àwọn bàbá oníjà káàbọ̀ báyìí wọ́n ní kó o gbọ́dọ̀ pa wọ́n ìgbà wo ni kó o ní pa wọ́n ẹ́. àwọn bàbá tí kú ti ṣí sí làwọn dáhùn. ìgbà wo ni kó o ní pa wọ́n wọ́n ẹ̀ńdọ́ọ̀sì kékeré Tinubu irú àwọn bàbá wo nìyẹn ṣé báyé Odùduwà ṣe rí tó yẹ kó rí ló ṣe rí nìyẹn ìyá mi ikú ilé tó wà fún ọmọ ah. Yorùbá nọ́ọ̀bì kékeré o nọ́ọ̀bì kékeré o ikú ilé ló wà fún ọmọ Yorùbá gan tá a bá dé takú àwọn kú ilé yìí kò sí bá ṣe lé àwọn kú lẹ́yìn gangan ni kókó dot com. Hmm. kí gbogbo wa ká mọ bí ẹni tó bá máa gun ẹni tó máa pẹ eh, eh, eh, Ògún ni tó máa pẹ Jésù ni tó máa pànọ́bì ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìnábì kékeré o. Bábì hmm. kékeré àtọ̀ gbogbo àwọn tá a fojú di wọn ọ̀dẹ ní agba olórí burúkú somebody ni wọn o. Bẹ́ẹ̀ni o, wọ́n ti bá kọ́ wọ́n ti náà ti gbogbo wọ́n ti lọ fún Christmas gift mọ́ àwọn màmá wa àbí ẹ̀ tí ì gbọ́ ní wọ́n ní wọ́n ti lọ fún christmas gift báyìí o. mo gbọ́ gbogbo ẹni dára náà sọ. gbogbo wọn ti lọ fún christmas gift o. ẹni níbi wọn máa keep quiet hmm. now wọn bá keep quiet nísìn ẹhẹn hmm. wọn tún wá wò kí ni january fẹ́ sọ. wọ́n fi wá ṣeré wọ́n fi wá sọ wọ́n fi wá sọ wá dayọ dice. ọmọ àgbẹ̀sẹ̀ sọ yẹn gan-an ni a good topic. Hmm. wọ́n fi wá gbá bọ́ọ̀lù ní àwa náà dẹ̀ láti mọ̀ sí àwọn strategy tá a máa fi mú wọn wálẹ̀ yìí. ìgbà tá ti fi bi ọba bíi mẹ́rin márùn-ún ká tí wọ́n wọn ò ní mọ wípé nọ́bì kékeré eré ni wọn pè é nọ́bì kékeré ọlọ́run adá ọlọ́run adá àmọ́yẹ kọ́kọ́ ò ní ṣe hmm. àwa la máa ṣiṣẹ́ iṣẹ́ fún wọn confam mi ẹ bless you too. thank you. Hmm. ṣe wá rí ibi tá a ti máa close wọ́n ní àmọ̀tẹ́kùn wọ́n fi yín gbá bẹ́ẹ̀ ni ayò ní gbogbo ayò láyò ń jẹ́ whether chess dice uh, kí náà pè eh, ludo uh, snake and ladder kìíní kan ẹni ayò ṣá ọmọ ayò láyò ọmọ ayò ń jẹ́ ṣùgbọ́n àwọn yorùbá náà tún wá pa lóòwe wípé ẹjọ́ mo ti fẹ́ round up torí táwọn èèyàn wa máa kàn fún wọn níṣẹ́jú méjì méjì ẹjọ́ hello ẹ lọ kúrọ lọ. ẹ kọ́ ọ̀lẹ́ bàbá mi ẹ bá wa dá ṣètò. ẹ kújọ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sáà ẹ jọ ìṣẹ́jú méjìlá ní oh. méjì méjì. ṣé ẹ rí last caller yẹn hmm. mo gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ṣé ẹ rí mo ti máa ń sọ tí mo bá kọ̀ sórí ètò mo sì máa ń sọ náà ṣé rí àwa ara wa ni problem ara wa. Mm ṣé nǹkan tí mo sọ ṣé yé yín ṣe ráwọn tractor ṣe ráwọn nǹkan tí yóò tó nǹkan kan àwọn owó tí kò tó nǹkan kan ṣe rí kò tí ì nǹkan tó ń jẹ́ kíkì ní ìwà more difficult fún wa ni wípé ṣe rí mind àwọn èèyàn àwọn mostly Yorùbá mind wa oh, a ní problem gan nípa ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ báwo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń ronú wọ́n ń ronú bíi bí ẹni tó rí ẹ̀ ti burú tọrọ mo sọ fún yín. ṣe rí ẹni tó bá máa ṣoríire láyé ibi ìwà lè ti máa kọ́kọ́ mọ̀ hmm. ìwà ni ṣẹ́ẹ̀rí tí ìwà ẹ̀ bá ti jọ mọ́ tó lórí burúkú ó yẹ kéèyàn sá fún wọn ni ó sọ̀rọ̀ ni mo sọ nítorí ẹ̀ ló ṣe ń ṣe kí ni nítorí ẹ̀ ló ṣe ń wà difficult wọn pẹ́ pé tó bá jẹ́ pé a lot of them think right tán bá ronú dáadáa wọ́n á mọ̀ pé kà bá ṣe ń bá lọ yìí kò pè wá ó yá àwọn nǹkan tí ò tó nǹkan kan wọn ò ní máa sọ nípa ẹ̀ ṣé nǹkan tí mo sọ ṣó yẹ yín hmm. ṣe rí mo ìjọ tí mo wá finalize tí mo kàn jókòó tí mo wò ní pé ṣe rí ìlú ẹ ẹ wo gbogbo àwọn tó jẹ́ Yorùbá gbogbo àwọn tó jólówó Yorùbá hmm. ìtí kò lówó kan ẹ sọ fún mi mélòó ni wọn ló dá lè ṣẹ́ sílẹ̀ hmm. wọn ò dá lè ṣẹ́ sílẹ̀ ok owó tí wọ́n ná ibo ni wọ́n ti ń ná gbogbo àwọn èèyàn ni wọ́n ná àná àwọn èèyàn tí wọ́n náwó wọn orí wọn ò pé pẹ̀tẹ̀ dúnà bàbá ìwà náwó ní pàtí lójoojúmọ́ hmm. wọ́n ń pe léré wọ́n ń pe wàásù wọ́n gbọ́gbọ́n owó tí wọ́n ná yìí gbọ́ná ti rí kọ́pìnì mélòó ni wọ́n dálẹ̀ bí èèyàn tó dá kọ́pìnì sílẹ̀ kò ní máa náwó bí wọ́n ṣe náwó yẹn hmm. ṣé Dangote náwó bí wọ́n ṣe náwó yẹn ṣé Ọ̀tẹ̀dọ́lá náwó bí wọ́n ṣe náwó yẹn hmm ẹ wo gbogbo àwọn tó ní company ṣé ó náwó bí àwọn tí wọ́n bà ló jẹ́ tí wọ́n náwó tí wọ́n ṣe ló ibẹ̀ lẹ́tí máa mọ̀. òfò náà máa ṣe dà. wípé nítorí ẹ̀ that is why we are having problem. àgbogbo àwọn tó jẹ́ sọ̀pọ̀tà wọn yẹn èrún e, orí wọn ò pé wípé okay àwọn èèyàn tí wọ́n náwó yìí ṣé ẹrú la máa jẹ́ fún wọn ni. Hmm. ẹ wò lóyìnbó tá a wà yìí tí àwọn bá dàbí ìwà wa yorùbá àwọn ọmọ wa ò ní wá síbí kí mi jẹ méyọ kí mi ní post níléeṣẹ́ tó bá jẹ́ irú àwọn yorùbá yẹn náà ló wà níbí oyè wúmà yẹn ti sọ oyè nínú ìjọ a máa du oyè níbi skul níléèwé a máa du oyè wọ́n dẹ̀ ń du oyè kò dẹ̀ sówó lápò wọn orí burúkú dẹ̀ tẹ̀lé gbogbo wọn nítorí ẹ̀ gbogbo wọn tá à ń sọ yìí ẹ lọ́wọ́ gbogbo ìlú wọn gbogbo ẹ̀ làwọn làwọn fọ́nrínà ti rà tán gbogbo ẹ̀ náà ti rà tán tó pé kí ni owó tí ẹ̀kọ́ yẹ kán fi ṣe. ẹ jọ ẹ bá mi ṣe ní kíákíá kí n lè sáré gbé àwọn little cup. so ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká máa gbàdúrà pé kọ́lọ́run yí ìwà wa padà tíwá èèyàn bá ti yí padà ó máa ṣoríire nǹkan tá à ń wá ó máa tẹ̀ wá lọ́wọ́ àti tètè come together but tí wà yẹn bá ti ń takora wọn hmm. ibi tí problem wà nìyẹn ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣe gan. Èmi jẹ́ Major. Hello ìyá mi. Ah, ẹ bá mi yí tọ̀dọ̀ yín yẹn sílẹ̀, bàbá Èkìtì. Okay. Mo ti ta sí yín gan lẹ́nu ẹ̀hẹ́n, inú mi ti ẹ̀dùn pẹ́ pé wọlé bàbá Èkìtì torí ifá tí mo gbé wálé ní lórí àwọn ọmọ ayò bàbá mi àmọ̀tẹ́kùn mo ti gbọ́ yín <laughs> lórí ifá ifáyẹwọ́n a ti yí orúkọ ẹ̀ padà lẹ́nì òun ṣe fáyẹmí ìfà ìfàyẹ ìfàyẹmí ìfàyẹn dẹ̀ máa fàya ó máa fà ní fàkùfà ẹ wá bá mi sọ fún àwọn èkìtì àwọn èkìtì kété a ní ìyan mi ò gbédè yín bọ̀tọ́ máa máa sọ pé hmm. ọmọrin alọ́ máa ṣe ǹjẹ́ àdìbò fọmọrin a ǹjẹ́ amú gòkìní akẹ̀nìṣẹ́ kínní kan àkàtì àná tí wa tó bá ti dépò ẹ dìbò fún ẹ sọ fún wọn <laughs> ìfàyẹ ìfàyẹmí ẹ jẹ ẹ má jẹ fọ̀rọ̀ sí lẹ́nu mo ti ẹ̀ tọ́ sí. ẹ ẹ ṣe púpọ̀ mo lè fọwọ́ sọ̀yà. So ní gbogbo ọ̀nà wípé hmm. èkìtì kan ló gbé fáyemí síbẹ̀. Hmm. the result that put fáyemí on seat ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà kọ́. ìyá mi sunshine ẹ káàbọ̀. ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà kọ́ result yẹ òun náà dẹ̀ mọ̀ pé òun ò wọlé hmm. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí a governor, kò lè rìn bó ṣe wù ú ní ìgboro adó. Hmm. ó dẹ̀ fẹ́ jẹ́ president. Hmm, hmm. president orí burúkú ẹni tá jẹ́ pé a máa fẹ́ jẹ́ ṣe tuntun ní. àṣẹ àṣẹ. ṣé ẹ rí ẹni tí ò bá nírú ẹni kò lè mọyì ẹni so ẹja gbàgbé ń pààrọ̀ ti Fáyẹyẹmí ṣe gbọ́ mi nǹkan tí mo fẹ́ sọ mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi olórí tó pè tán wọn à ní sọmọ nù. Àmín. Wọ́n á dẹ̀ jèrè ọmọ wọn. Àmín. Èrè lobìnrin jẹ lábọ̀ ọjà, wọn à ní pasán. Àmín. Wọn à ní pàdánù bẹ́ẹ̀ ni wọn à ní pòfo. Hmm. Ó dàbí pé ọ̀rọ̀ wa ti ń yé àwọn kọ̀ọ̀kan. Àwa tó ń pè lọ́mọ àlè pé à ẹni bá níran kò ní sọ̀rọ̀ ságbàlagbà. Inú mi dẹ̀ dùn ẹni bá sọ wípé ìyá olórí yẹn ò níran hmm. pé kò tí léèrè wá a wípé ọmọ àlè lónítọ̀hún ẹ wọ̀rọ̀ gidi tí ìyá yẹn sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé òótọ́ ni Yorùbá ṣe tá a ti lọ tá a bá mú bíi márùn balẹ̀ lọ́wọ́ àwọn ọba yẹn we are going nowhere. ẹ wo ẹ wo nǹkan tí irú aláàfin yẹn aláàfin kò tún sọ pé òun lọ ọdọọsì. Ah. ẹ máa gbọ́ mi mà <laughs> mo ti sọ lórí ètò mi táwọn kan ń àtáàkì mi nọmba one enemy tí yorùbá ní lọ́wọ́lọ́wọ́ náà aláàfin ọ̀yọ́ ni. nọmba one ṣé ẹ̀ ti ń gbọ́ ẹ máa mú dání bẹ́ẹ̀ nọmba one enemy gbogbo gbogbo lẹ yorùbá aláàfin ọ̀yọ́ aláàfin mm, ọ̀yọ́ ni ikú bàbá ikú bàbá yèyé tí kú ò gbọdọ̀ pa àwọn jọ ló dùn wá rè. ẹ máa gbọ́ ẹ̀yin kan tẹ́ ń ṣètò yẹn ẹ máa múnú bí mi. ẹ máa tẹ̀síwájú à ń gbọ́ yín. ẹ wá ná ọmọ tí ikú ò gbọdọ̀ pa ọmọ tí àrùn ò gbọdọ̀ ṣe tí ikú ò pa bàbá yìí ni. Mm-hmm ṣé àrùn ò ṣe bàbá ẹni bàbá tó jẹ́ pérédèrèdè ló máa gbẹ̀yìn ọjọ́ ayé ẹ̀ ẹni kejì ni ọ̀dájá tó máa hmm. já bí wèrè sọ́jà. àṣẹ gbogbo ẹni tó bá ti ń ni wá lára tí tó ń gbàbọ̀dè fún wa bó ṣe máa rí nìyẹn àṣẹ. bẹ́ẹ̀ni ṣe rí àwọn èso ògbé kejì èmi máa wí ti tèmi àìpa òun máa gbogbo lẹ́nu mo sọ fún wọn mo ní tí n bá kú lè ẹgbẹ̀rún àwọn tí ó sọ jù tèmi lọ dáadáa dìde hmm. tó dá mi lójú pé yorùbá yìí gbígbà ni a máa bólókò ẹrú ilé ìtawà yìí. àmín. yìí òun ni àwọn tó pera wọn ní afẹ́nifẹ́re látòkè désàlẹ̀ olè ọlọ́ṣà apànìyàn abàlújẹ́ aràlú òkònú ni gbogbo wọn. bàbá mi ẹ dúró. kán jáde síta ṣé gbọ́ mi ma. Admi, ẹjọ ẹ bá a pín nọ́mbà yẹn dá wọn ní wọn rí nọ́mbà èmi dẹ̀ ń rí yìí. six oh nine bàbá mi Fálọmọ six oh nine six eight six nine seven three nine plus one six zero oh nine six eight six nine seven three nine ẹ ṣeun bàbá ẹ máa bá ọ̀rọ̀ yẹn bọ̀. ẹ ní kí gbogbo àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re kán jáde síta tá a bá yọwọ́ bàbá ayọ̀ adébánjọ nìkan náà máa mú pírẹ́pù wá fún tó máa kọ́ àwọn tó kù kán jáde síta kán bá dìbẹ́ǹdì ara wọn pé wọn gbowó lọ́wọ́ tinubu wọn àgbà lọ́wọ́ ọ̀ṣọ́bà wọn àgbà lọ́wọ́ fáyẹmí wọn àgbà lọ́wọ́ oyètọ́lá kan wá sọ síta ṣe é rí ní ìgbà kan tinubu jáde síta ó ní demand táwọn bàbá yìí ń pèrè lọ́wọ́ òun ti pọ̀ jù òun ló dá ac ńlẹ̀ ṣé mo pé ad ló wà ń gbà yẹ òun ló dá ac ńlẹ̀ nígbà tí Tinubu jáde títa àwọn gan la o mo ń sọ fún gbogbo ènìyàn láti gbà tí bàbá Abraham Adésànyà ti kú la fẹ́nifẹ́re ti kú hmm. àwọn tó wà ń bẹ̀ lẹ́ni àti jẹ́ àti mú òná wá kiri ẹ béèrè lọ́wọ́ wọn pé ọmọ kan tó àtáàkì wọn ègé iṣẹ́ wo ni Odùmákì ń ṣe kọ́pìnì wo ló dálẹ̀ hmm. tó ń kun latest jeep hmm. ṣé kìí ṣe ní abẹ́ Afẹ́nifẹ́re ìnásásí táwọn fi Yorùbá ń pa owó hmm. gbogbo wọn ò lè ní wọn òkè ẹnì kan wá gbé constitution Afẹ́nifẹ́re táwọlọ́wọ́ fi dálẹ̀ kẹgbẹ́ síta kan járe constitution Afẹ́nifẹ́re speak about free education free health hmm. life ìgbàyé gbádùn ọmọ Yorùbá ẹjọ hmm. ṣé agbádùn lèmi. láíláí. ok tọ́ba ní ògùn Áfíríkà Yorùbá ni ìmọ́lẹ̀ Áfíríkà Yorùbá ni wọ́n ní ìlú wa ń ṣẹ̀fún wàrà ó ṣẹ̀fọ́ oyin màá ṣáárí wàrà jẹ ah, ṣááró oyin jẹ ẹgbà là ń jẹ o ẹgbà àti yà. àwọn bàbá yẹn tá a ná wọn ṣiṣẹ́ abẹ́ látijọ́ yìí tá à ń sọ̀rọ̀ tẹ́ni ẹ má bú wọn o ẹ má bọ bá o ẹ má bá wọn bàbá yẹn wọ́n ṣiṣẹ́ lábẹ́ ojú wa ti wá dáǹsì ẹ̀yin fúlàní ti wá wọ́n fi pé restructuring náà ń gbà hmm. restructuring tẹ̀lé ẹ̀ gbà tó yé wa yẹ́kí ni wípé wọ́n fẹ́ gba Èkó fún federal government. bẹ́ẹ̀ni. áàfù Ògùn fún federal government ẹgbọ́n tábà ti gbà yẹ kí ló kù fúnlẹ̀ Yorùbá hmm. àwa padà sínú oko ẹrú hmm. original one ìyẹn títí wọn ìsọ̀rí kẹta ni àwọn olóṣèlú làwọn gómìnà kọmíṣánná mínísítà sẹ́nítọ̀ rẹ́ẹ̀pù ẹ mọ nǹkan títí tí wọn yẹ òfin ní agbára olè ni wọn o ayákìlà ni wọn o amrọba ni wọn o ọlọ́sà ni wọn o agbénipa ni wọn o ṣé rí nǹkan títí wọn òfin wa lágbára ni wípé mo fi dá yín lójú lẹ́nu wípé kò sí olóṣèlú kan ní ìlú kan tó máa lọ sórí oyè sórí ipò òṣèlú kí ò sí ọwọ́ àwọn ọba yẹn bẹ́ẹ̀ a ti kọ́kọ́ lọ bá kábíyèsí wọn a ti gbowó fún kábíyèsí tó bá dé kábíyèsí tó bá dé pálásì tán tó bá sọ̀rọ̀ tán ọ̀rọ̀ tí kábíyèsí bá ń sọ lẹ́tí máa mọ̀ pé kábíyèsí wà lẹ́yìn wọn hmm. ẹ jẹ́ ẹ̀rín tí adéyẹmí àti ti ṣèyí mákindé ṣe ṣáàpù fún yín ìgbà tí ṣèyí mákindé dé pálásì adéyẹmí ó ní ọmọ tẹ́ ẹ̀ wò yìí a sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo sẹ́ni o ohun gbogbo tó sọ yẹn ní ó ṣe fún Ọ̀yọ́ state ìkan náà wà tó sọ bẹ́ẹ̀ lẹ́kìtì níbà yìí hmm. so kò sẹ́ni tó máa dórí ipò tí ò lọ́wọ́ àwọn ọba yẹn bẹ̀ mo dẹ̀ jẹ́ fi dá gbogbo ọmọ Yorùbá lójú lálẹ́ pé ṣé rí kìràkìrà tí Tinubu ṣe ta sọ pé Tinubu lọ sí o Tinubu lọ sí o àwọn ọba yẹn ló wà lẹ́yìn Tinubu àti àwọn kọ̀ọ̀kan nínú Afẹ́nifẹ́re ọ̀tá yorùbá ni gbogbo wọn ọ̀tá ìtẹ̀síwájú yorùbá ni gbogbo wọn ṣe rí lóòótọ́ eré là ń fọmọ ayò ṣe hmm. wọ́n ti sọ wádọ̀ ọmọ ayò. ṣùgbọ́n balẹ̀ balẹ̀ ṣá àfọmọ ayò fáyọ̀ àbí. nísinsìnyí mà hmm. tó bá tún dàárọ̀ la máa tún gbé wa tún padà sí ìdí ayò hmm. àwa ní ká wá kọ̀ pé à ń sọmọ ayò. ojú àánú wọn ti fọ́ ìkà ló kù ẹ jẹ́ káwa náà wá kìkì sẹ́yọ kan tó kù yẹ káwa sọ de wọn de ta wọlé tán bá ríran tá a gbà mọ́lẹ̀ lọ́wọ́ wọn hmm. èyí tẹ́nu ẹ̀ bá pọ̀ sí wa lọ́wọ́ ká pàdánù hmm. tẹ bá wo ákánì nínú bíbélì Joshua wí pé talẹni náà tó ń yọ Ísírẹ́lì lẹ́nu mo wá bi yín léèrè láṣàlẹ̀ pé talẹni náà tó ń yọ ìran Yorùbá lẹ́nu onítọ̀ntọ́sí onítọ̀ntọ́sí hmm. ikú ẹ ṣe ẹ kú ètò mà. ẹ ṣeun ah, ẹ bá mi ju love and life fún àwọn kọ́là mi ẹ bá mi ju love and life fún bàbá èkìtì bàbá èkìtì kété ṣé ẹ ti gbọ́n tí bàbá wa sọ àwa ni wọ́n rò pé wọ́n sọ di ọmọ ayò o kò yé yín àwa ni gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè nọ́mbà mi wọ́n pin ẹ̀ dáhùn ẹ̀ plus one six zero nine six eight six nine seven three nine a sì ní ìṣẹ́jú díẹ̀ ká tó kúrò lẹ́nu eléyìí tá à ń sọ ọmọ ayò àwọn yorùbá àwọn ọmọ Odùduwà ni wọ́n sọ di ọmọ ayò tó ń gbá kiri tí wọ́n ń ta lọ́sàn tí wọ́n ń ta láàárọ̀ ìgbà tó bá wù wọ́n náà ń gbé jáde ẹmọ ìgbà tó bá wù yàn tẹ́ bá fẹ́ relax <laughs> ewé wo ni ká tún ṣe báyìí o à á gbé ayò jáde wọ́n máa ta. hello. hello. hello ìyá wa ẹ bá mi yín ibi tẹ́ ti ń gbọ́ wa yẹn sílẹ̀ ẹ kálẹ́ mà.

ọ̀pọ̀lọpọ̀ wọn wà wọ́n wá láti wá fi ọ̀rọ̀ wá da àárín wa rú tó bá lè yẹ pé òun jẹ́ ọmọ Oòduà gidi. màmá mi ẹjọ ní sùúrù fún mi ẹjọ ní sùúrù fún mi ẹjọ gba àwọn tó ń béèrè nọ́mbà yẹn admin ọlọ́wọ́ bọ́tìn wa ẹ bá wa wọ́n ní wọ́n rí wọ́n rí nọ́mbà tí ẹ pin down kò yé mi èmi dẹ̀ ń rí but ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè nọ́mbà náà plus one six zero nine six eight six nine seven three nine òun lẹ máa pè sí ẹ ṣeun màmá mi ẹgbọn sókè. bí mo ṣe ń paṣẹ ń bá bọ̀ tó bá lè yá pẹ́ni tó pè yẹn tó sọ̀rọ̀ tó bá jẹ́ pé jọmọ ojú àgídí ara ló ń ta àbí kò dẹ̀ ní sùúrù tó àbọ̀ tó sílẹ̀ ó jọ́ lójú. Ah, a jẹ́ káwọn tó ń bá òun sọ̀rọ̀ kán lọ mọ̀ pé bóyá àwọn yẹn wọ́n kàn ń ti àwọn ni. Hmm. tí gbogbo nǹkan yẹn bá dẹ̀ wá rí bẹ́ẹ̀ á jẹ́ kó kù díẹ̀ káàtó bí àwọn èèyàn ṣe ń rorí ń gbà míì torí gbogbo wa yóò ń ṣọmọdé gbogbo ẹni tó bá ń pè sórí ètò yẹ kó mọ̀ pé ní tó wà ńlẹ̀ yóò gba sùúrù gẹ́gẹ́ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn dẹ̀ ṣe sọ náà àwọn kánú wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n many years ago à ń tó ń ṣẹlẹ̀ sáwà yìí náà to be honest mi mo experience ẹ̀ nílùú tí mo wà yìí àwọn náà wọ́n ti kódà mo mo gba ẹjọ́ kó gba owó tó ń fi orúkọ IPOB tó ń gba owó àwọn náà ti rí oríṣiríṣi wàhálà ló ti bá wọn even lọ́wọ́lọ́wọ́ nísìnyí náà tún ní wàhálà àti wọn náà. kò ṣe pé àwọn náà jà bí kò sí pé kankan ò ṣẹlẹ̀ láàrin wọn náà ariwo títí wa yìí ló pọ̀ jù ni ariwo social media. ẹ ọlá pé ẹni àwáyọ bí iṣẹ́ mọ àti ya àwọn nǹkan gbé pamọ́ nítorí kan fẹ́ẹ́ fi kọ̀rọ̀ yìí hàn ní pé ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tó fẹ́ wá da fi ọ̀rọ̀ wá da nǹkan rú wọn wà kámọ̀ pé ọ̀tá ìkúlélọ̀tà wà àbẹ́yìnkúlélọ̀tà wà ọ̀tá wà láàrin wa ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n fi ń sọ yẹn ẹ má jẹ́ kó máa sọ lára jù kí wọ́n lè jẹ́ pé onítọ̀hún yẹn náà ó kàn ń sára á jẹ́ pé ó báyàn nínú jẹ́ ìyá ẹni èkéyìí tí bàbá adéyẹmí yìí táwọn alàgbà ọlọ́run kò gbà wá lọ́wọ́ wọn o báwọn tó fi pọ́sọ̀ ṣe sọ̀rọ̀ náà ọlọ́run fún wa ṣe náà rèé ọlọ́run kó bá wa palẹ̀ wọ́n ti gbogbo tó fẹ́ lọ ṣe wọ́n tó fẹ́ lọ jẹ iná kọ́lọ́n jẹ́ covid nineteen kọ́ jẹ covid nineteen kọ́lọ́n ti ẹ̀ palẹ̀ mọ́ wọn fúnra rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà abẹ́ẹ̀rí gbogbo mítìn tí wọ́n náà ń ṣe lábẹ́lẹ̀ ṣáàbù ẹ̀ rí. àbí o à ń ṣe mítìn ọṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ èsì iṣẹ́ tó ń lọ lábẹ́lẹ̀ ni Christmas gift o. bàbá ọ̀ṣọ́fà àbí kí ló ń jẹ èmi ti rí mo ti rí tó sọ̀rọ̀ rí bí ọdún méjì sẹ́yìn ojú ẹ̀ ó ti ràn mọ́ owó owó eh, góòlù ṣàǹfàrà tí ò dẹ̀ lè rí kọ́bọ̀ ń bẹ̀ hmm. gbogbo ilẹ̀ haúsá wọ́n ní góòlù bọ́ǹsì wọ́n ní góòlù bọ́ǹsì sọ̀rọ̀ góòlù là ń sọ yìí àbọ̀ òní ṣe máa dàgbà tí òní ká mọ àwọn èèyàn láti tó ọ̀tọ̀ ṣé wọn ọ̀rọ̀ ogun tó ń bá wa jà yìí ni. ṣáwọn tí wọ́n ti lọ ra ẹ wo ìyá mi ẹ ṣeun. ìmọ̀tara ní ti pọ̀ jù àwọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n ti lọ ìyá mi wọ́n ti lọ gba citizenship ẹ wo èló ni wọ́n fi rà á kí n gbé jáde. mo ti gbọ́ yẹn dáadáa mo ti gbọ́ yẹn. ṣé ẹ mọye bílíọ̀nù tó ti fi ra citizenship wọn bàbá ló sọ ló sọ Dangote di bilọ́níà gbogbo ọmọ ní nọ́níṣíà nínú kínní ẹ̀ bàbá ló ló ló ló ló gbà sí àwọn Islamic ẹ̀kíní òun ló wà ní òun ló gbà tí wọ́n ó ṣeé ṣe gbogbo ohun tó ń jà wáyìí àbọ̀ bá sanjọ́ ó jẹ́ nọ́mbà wọn èmi kan ti ṣe fídíò tí mo ṣe bàbá bàbá tí wọ́n jọ kan bá a dá sọ̀rọ̀ yìí hmm. ẹ̀yin bàbá hmm, àròpọ̀ rẹ̀ àwọn náà ṣe prógámù kan láwọn àwọn náà fi hàn àwọn pé kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ àṣeyọrí àbí kí ló ti pè ṣá yorùbá wà lọ́wọ́ bàbá ọbásanjọ́ hmm. ó tọ́jú àbá rí ìran yẹn bẹ́ẹ̀ aburú tí àbá ṣe tó tó fi ṣe tó fi tà náà ló wà lọ́wọ́ ẹ̀ bó dẹ̀ ṣe máa kó wa yọ ó jẹ́ nọ́mbà wọ́n náà tó máa kó wa yọ ọlọ́run lágbára ọlọ́run lágbára mo fẹ́ máa fi orúkọ ẹ̀ kí máa fi kú program dára báyìí ó ní ìdíkan máa pariwo wọn ó ní láti máa forúkọ wọn. èmi gan ti pariwo ẹ̀rí èmi náà ti pariwo ẹ̀rí sẹ́yìn a sì máa máa pariwo wọn lọ náà ni ẹ ṣe ìyá mi ẹ jẹ́ kí n tún. ọlọ́run àpò wa yọ ọtí ètò onírẹ̀ yìí o àmì àṣẹ Èdùmàrè one billion one billion dollars one billion dollars ẹ ẹ fi ń ra ìlú onílù a kò ní yẹ yín gbogbo ẹ̀yin gómìnà gbogbo ẹ̀yin àgbààgbà tẹ àgbàyà tẹ kóra yín jọ sílẹ̀ Yorùbá yìí ẹ tó jẹ́ wípé ẹ ní ìkọ̀kan tẹ tẹ tẹ tẹ fẹ́ ikú oró lẹ máa kú ikú òfò lẹ máa kú ẹ ní kú síbi táànú wà bẹ́ẹ̀ ni kí ló dé one billion dollars ẹ̀yin lè máa ra ẹ fẹ́ di ọmọ ìlú bòmíì ẹ fẹ́ di ọmọ orílẹ̀-èdè bòmíì ẹ tó bá jẹ́ wípé gbogbo owó tẹ́ ń kó kiri tẹ́ fi tẹ́fí tẹ́fí ń ṣe ayé kiri tẹ́fí ń wá wàkúwà kiri yẹn tẹ́fí tún orílẹ̀-èdè yín ṣe ìlú wa tó jẹ́ wípé orílẹ̀-èdè wa ló yẹ kí àwọn èèyàn àtàláwọ̀ funfun o àtàwọn dúdú o ó yẹ kó máa wù wọ́n wá ó yẹ kó máa wù wọ́n ni pé ah orílẹ̀-èdè táwọn fẹ́ gbé lélẹ̀ àwọn aláwọ̀ funfun gan mọ̀ wípé ilẹ̀ Odùduwà ní orílẹ̀ pàápàá jùlọ Odùduwà wọ́n mọ̀ wípé ah there is something special pé nǹkan kan wà ní orílẹ̀-èdè wa yẹn tó jẹ́ wípé àwọn pípù yìí kò sí ní gbogbo ayé ni kí lọ́lọ́run ò fi kẹwàá tán ẹ̀yin ìkà ẹ wá sọ wá di ọmọ ayò tẹ́ ń ta láàárọ̀ tẹ́ ń ta lọ́sàn-án bíi pé àti ẹ̀lẹ́lẹ́dàá kò tiẹ̀ sí bẹ̀rù Ọlọ́run fún yín mọ́ ẹ tiẹ̀ ti sọ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ ti ta ọkàn yín ẹ ti ta ọkàn yín pátápátá ẹ sì máa rí ìdájọ́ ọlọ́run ẹ máa rí ìdájọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ ní mú eléyìí jẹ ẹ lè mú jẹ ẹ ẹ̀yin bàbá ọba bàbá ọ̀ni rìṣà ọ̀ni ọ̀jájá hmm, ẹ kú iṣẹ́ well done nínú gbogbo ọba ọba ara àwọn ọba yín ni wọ́n pa o ni wọ́n pa àárí kìlú kan kágogo máa mí kó máa ṣe kùrùn gbòòrò kí gbogbo ìlú kó mì kí gbogbo ilẹ̀ yorùbá kó pa mí lọ́mílọ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ o pé odidi ọba ni wọ́n pa àárín yẹn gbọ́ o ayẹyẹ là ń ṣe káàkiri àwọn òní ká má ṣe ayẹyẹ torí pé ìdùnnú wa náà ni pé kí ọlọ́mọ máa bímọ lọ kó níyàwó máa gbéyàwó lọ kọ́lọ́kọ máa fẹ́ ọkọ lọ kí nǹkan ayọ̀ máa ṣẹlẹ̀ sí nǹkan ayọ̀ wọ̀ ní bàjẹ́ ṣùgbọ́n nínú gbogbo tó ń wò yìí tó bá sọ tó bá sọ pé ìyàn lọ́ba abẹ́ ni wọ́n pè yín hmm? ṣebí tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ kò ní nǹkan tí wọ́n máa ṣe káàkiri gbogbo ìlú tó jẹ́ pé àwọn gbogbo ìlú gan máa mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ kò tiẹ̀ ta yín lára mọ́ ikú ò tiẹ̀ já kankan sí yín mọ́ lára mọ́ rárá rárá ikú ẹni ikú ẹni àti nígbà tí kú first class ọba náà tí ò já nǹkan sí ṣe pé ọmọ yìí ó ní búrẹ́dì ló á máa mú mí ní anything sí yín ikú yẹn ò lè mí ní anything